fókọ̀sì ẹ̀rín fókọ̀sì ni ẹ̀rín irú ẹ̀rín ẹ̀rín ìgbà tí aṣọ lè ya. ọlọ́run wa mọ̀ ṣe yọ wa ti ṣe àgbákò yóò ti ṣe ọlọ́run wọ́n máa ṣe wàhálà wàá ṣe wàhálà títí títí títí títí tẹ́ni òbí bọ́ ni. kí ló dé tó fi pèsè give away fún mi báyìí. ọgbà bẹ́ẹ̀ ni bí ọpẹ́ ni. àìkóbalẹ̀ bá ń jẹ ọ̀tẹ́ òun ni ni ọ̀gá ẹ sọ pé lálejò àlejò ńlá lẹ́nu o the vital àjọ very very vital àlejò ńlá lọ̀gá ni ló gbé wá ọlọ́mọ ajọ́lu bọ́bá jẹ́ dísù ni dísù wọ̀n <laughs> dísù wọ̀n ẹ eh, o bọ́ọ̀dì v8 ní bọ́ọ̀dì wọn. <laughs> ọ̀rẹ́ mi how you dey rekin kí You ń bọ̀ let's play You ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ yìí. good to see you eh, Ah, the kiss. rekin. so nice place. thank you thank you. Wow. Thank you. this is beautiful. <laughs> thank you. damn. Let's <laughs> oh, go. yóò <coughs> ṣẹlẹ̀. no no no no no don't tell me mi mi ò tí ì rí automatic uh, gate tí ò ní engine. sórí eléyìí tí mo lò yìí bluetooth really yeah mo ti connect everything. bluetooth yeah. damn that's interesting. <laughs> mo fẹ́ try it. Really? wow. really. <laughs> Eh? so kò so is bluetooth ni. bluetooth ló eh? lò. bluetooth eh, ló lò. bluetooth ní báyìí. bluetooth like lò. mo like eh. o. bluetooth ni. wow. that's nice. ọ̀gá mo ṣe exercise ni o. a ṣe báyìí mo mọ̀ pé bàtà kiri máa ṣe exercise bẹ́ẹ̀ ṣó ti gbàgbé mi. yéé exercise ta máa ṣe gbàtà kéré tí bá ṣe báyìí wọn náà ṣe so jẹ ká jọ ṣe ń sísun tí bá ṣe báyìí. wàá ṣe báyìí wàá tún ṣe báyìí. ọmọ <clears throat> àtọ́yìn fún oh, really nice place <laughs> oh, honestly. ó jẹ́ ìjọba gbé bíi twenty times math. wow. so ti o ti waste ẹ̀ náà my ah, ọmọ pé ọmọ ọmọ òrìrì ẹ̀rí mo love this is lovely i'm telling you i really i really love very lovely mo okay mo wa ṣe na google map yóò sọ ẹnu mo pé google map máa nice place <laughs> this is this is this is this is beautiful. yeah it's okay let's go. this is beautiful. let's go let's go ah, ah, ah. nice place. Very nice place, oh no, yeah, oh, Thank you. I'm super excited. nice place. I'm impressed. Omo. Wow. Wow. God, nice place. Thank you, thank you. Be fine. Bro. Oh, ṣé you know, mo ṣe mo set up láìpẹ́ iná mi. Imported ni I tell you. Especially the wall. <laughs> it's, it's okay. It's really nice. Yẹ kò mọ̀nà tó wú bá wà ẹ̀jẹ̀ àná. Ẹ̀jẹ̀ àná ìwọ́n bọ̀ bẹ́ẹ̀ lówó ẹ̀ wọ́n máa ṣàwùsí rẹ̀ mo mọ̀ olówó mi pé ọmọ fashion I'm telling you I must, I must this Thank you. Yeah. This is beautiful. Yeah, yeah. Wow wow ló máa wọ́n ṣá. Ah, mo ṣòro kékeré ní mo ra o. Ah. Hmm, and the deer. Oh, you like it? Not ordinary deer balls. Okay. Even with the horn, I want to wear a stand candle. Yeah, um, candle stand. Candle stand. Yeah. <laughs> Hmm kí ló ṣẹlẹ̀. mo fẹ́ wo okay. so eh, eh, I place this remote here. mo rò pé ibi ló fi sí. mo yẹ na ọkàn fáì mo like mi mo lè fi mo fi remote kan lẹ lórí kan you're forgetful ó lè jẹ́ gbígbó fi sí tó ti rò pé òfin sí bíbá ẹni ẹ̀ àti bí àti bẹ̀rẹ̀ náà kò sí difference. èmi ọlá mi lè ah. kọ mi skip rí as in mo fi sí bíbá yìí náà as in I let I let èrè lọ́wọ́ ilé ìwọ̀n lẹ́kọ̀ọ́ you know àti bí àti bẹ̀rẹ̀ yìí náà orí tèmi náà ni mo so you know what um, give me a moment jẹ́ kí buy get a drink you know. I don't want to stay with you. you know I live alone. <sighs> okay. um, just give me a moment I'll be back now. No, no, no, no, no. I hate puzzle and I hate. If there is a puzzle, there must be a decoder. Mm. There's no decoder, there's no mystery in my work. No, no. Then I don't like the program. We'll change it now. We'll change it. Bye. Bye. Oh, please say bye. Say the verb. Say the don't skip. Don't ah, skip. Ah, eh? Please say bye. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, ọdẹ àgbà fúfú ọ̀gẹ̀dẹ̀ àgbà ní ọdẹ alóyèrè ha ṣé kò gbọ́ nù ọkọ ilé mi ò fi ṣe ọjọ́ stage by. Ah! Ah! the biggest one ni na ọmọ wọn tún mọ sọ náà mo yọ yí báyìí mo yọ ilé ìgbà mo mú ilé ìyẹn kọ́ mo wò ó ìyẹn kọ́ ọdẹ. wá kí ló ṣẹlẹ̀ ó lè dáàbò mi kò mójú ò múra ò mú kókó orí mi pẹ̀lú àlejò pẹ̀lú mo kó fẹ́ máa kí ló fẹ́ máa dìgbà àlẹ́ǹjì kan kí ló wà rèé kiri ẹ kí ló fún òṣì yẹn fún ẹ náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òṣèré burúkú wò ló ń kí ni ẹ̀ ó ṣe èrè ni tó bá ti wọ́n ni kọ́ ló máa fún mi ní ìṣù wọ́n ni kọ́ ní táì ma sọ fún bàbá kó change yẹn sí ma change orí ẹ̀ ti dàrú wọ́n ni kọ́ ló fún mi problem lóde ló mọ̀ nílára ẹ̀ tí wàá mìíràn kan ló gbé jáde lè máa fún problem wọn ṣe wíkẹ́ kátìkátì. bẹ́ẹ̀ ni lẹ́bí òfò ṣọ́ra ẹ̀ òun tó ṣọ́ra ara ẹ̀. ẹ má bínú ọ̀gá. rárá dá ṣọ́ra ẹ̀ mo sọ fún ẹ. kí ni gan kí ni gan kí la ṣe. Ah la ṣe gan ló ṣẹlẹ̀. gangan òdì ta ni mú. mo lẹ́yìn méjèèjì àbẹ́yìn mẹ́rẹ̀ẹ́ta tẹ̀ ń ṣe báyìí kìlà òmìnira kìlà wọ́n sẹ́yìn bẹ́ẹ̀ máa ṣe tiktok èmi ò mọ kó kó máa ṣe tiktok ẹ̀yìn tó ṣe tiktok. kò sílẹ̀ ìta lè ṣe àti vibes and. bó o nínú ilé. náà ilé ọ̀dẹ́ o torí ẹ̀yin èmi fi òun àtọ̀gálẹ̀ ń bi wóró owó tó wọn tí wọ́n bẹ̀rẹ̀ ṣé má tán ọmọkùnrin ni èmi ọmọ kò ní steady shot kẹ̀kẹ́ bíi ti wù ọmọ ah. bó ti kú ní ìtayà yín ó tó bẹ̀rẹ̀ láìsàn movement nínú ilé nínú ilé ọkàn tó bẹ̀rẹ̀ bó ṣe dàmí làmú ta eh! ah. yìí.

ọ̀gá ti lálejò ni ó rira sí kíni ó kú ọmọbẹ ìwọ náà wá kúrò ọwọ́ bẹ̀rẹ̀ sí ní ń fa remote ó ń nu eré tébù ó mú decoration ó mú ní káàkiri ẹni wá bẹ̀rẹ̀ sí ní gbójú wa nǹkan move ah, nǹkan five ah, ah, nǹkan move nǹkan a bá ti máa ṣe bẹ́ẹ̀ owó kòkù ló tọ́ ẹ ṣé ọ̀gá tó bá tó àsìkò tó mọ̀ ń ṣiṣẹ́ ó máa ń bá wa ṣiṣẹ́ kárakára tó bá wà lálejò ẹ jẹ́ ká máa fún privacy tiẹ̀ ìwé mímọ́ olúwa gan sọ wípé ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì èèyàn ìtẹ́lẹ̀. pásítọ̀ ẹ̀ ń gbọ́ lucifer èèyàn késàrì tàbí wèrè lọ́rọ̀ kí náà wí kí náà sọ. ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀. wọ́n fẹ́ gbani sọ́hún ṣé náà gàrí lè tó wọ ní àbáṣọ òògùn. gámẹ́ntì. ẹ̀ wọ́n ti fún wọn private. àbí ah, tí ẹrù ọlọ́run tiẹ̀ ti bà mí ni pé ẹ̀mí eh, ò mọ̀ pàjọ́ ní ká báyìí ẹ àjọ ní ká báyìí ọjọ́ mi lójú ọjọ́ mi lójú ọkọ̀ ọjọ́ mi lójú ẹdùn ẹdùn ẹdùn ẹdùn ẹdùn ẹyìn ta ni àjọ kan náà ìwọ àbúkù. èmi kẹ èmi ni mo gbà ní ìtò kọjá òkèlè ló kàn. Ah! ọmọ yìí ro ọmọ yìí ro àjọ lélẹ́yìí ro ọ̀pọ̀ ọ̀bàjẹ́ jù nígbà mọ́ wọnú yàrá kí n jí ọ̀gá báyìí ọ̀gá wa perplexa ọ̀gá has almost died dead or died. ẹ wo eléyìí tún ti wá sọ pé mi ní àjọ kan èmi máa ń fẹ́ràn kémi gbàjọ gbẹ̀yìn torí àwọn wèrè kan wà nù èyí ó bá yín dájọ ẹ gbà nàbà wà ẹ sá lọ Dubai owó pléènì téèyàn fi wá gbowó àjọ Dubai gan ó ti cover owó lèyìn ó bá gbàgbé ẹ èmi kọ́ làjọ kan Sanyẹ̀rì ni àjọ kan ah! kan kílódé tẹ pariwo tó yẹn. o mọ. ayé ọ̀gá ta. pípẹ́ kí ni. sọ́yẹ́ ó dájú bí wọ́n ti fi bínú ọkọ lára ẹ nì bẹ́ẹ̀ ni máa bínú ọgbàdùn tó bá fẹ́ gbà. ẹ ojú ẹ̀ tọkàn bí ẹsẹ̀ ẹni. abájọ ẹ fi ṣe gbọ́gbọ́ náà gbọ́gbọ́ ah, nínú tí wọ́n gbọ́ báyìí. Ah, èmi tí wọ́n gbọ́ báyìí. ẹ bá ní kọrin bí. abájọ musa rí pé ẹ ọmọ fọwọ́ra yín ọmọ àsórí ń ta ni. Ah, ó ṣàkíyèsí pé ojú rẹ̀ máa ń pọ́n hmm. ì máa ń pọ́n ì máa ń pọ́n gbogbo gbà ṣé tó bá jí láàárọ̀ envelope light ló máa ṣáájú tó bá yá wá direct direct. yóò sànẹ wọlé tó bá ń gbọ́ sànẹ wọlé sànẹ wọlé elégùsì spender yóò sànẹ wọlé ni ẹ wo ẹ wo ẹ jẹ́ ká ṣọ̀rọ̀ ìlàwọ̀ jẹ́lẹ̀ tá a máa sọ̀rọ̀ tọ́ lẹ́yìn ìsìn tí sọ́yẹ́ rìn máa gbọ́ ẹ má sọ ìjà ẹ di ìjà àjọ̀nú méjì o ah. àjọ̀nú tèmi ò lè jà òkò tẹ̀ covid nineteen ìgbà yín ó padà jẹ ẹtẹ ẹ nírè èèyàn wá wò ní ẹtẹ báyìí náà bá tún fẹjà ẹ lò nose mask láìsí lágbájá ni. ọ̀rẹ́ mi àǹfà sórí ọ̀rọ̀ ò lè jọ ọ̀rọ̀ ara ẹni ká má lè bára wa sọ torí ó dàbí pé time tó máa go manual nìyí o because èmi mú ẹ láti lẹ̀ Time ẹ̀wọ̀n máa ń raise wa mú mọ̀ ọmọ ọlá ní ọlá wà lọ́wọ́ ẹ̀wọ̀n owó ẹ̀ ìṣòwò àmọ́ àti dàgbà báyìí gbogbo àwọn kọ̀ǹpútà kọ̀ǹpútà kọ̀ǹpútà kìnnìkan internet kìnnìkan bluetooth ilé ẹ̀ o ní láti cut ẹ̀ down. because ara ilé ẹni ló mọ̀ ọ́ lámọ̀dì wèrè lọ́mọ ọlẹ́nu mi máa pín ta ó ti ń ó máa máa wọ́n ti be thinking otherwise. lẹ́kàn stop ẹ̀. ah mo mọ̀ nǹkan tí mo sọ ayé ìfẹ́ lẹ́jú gbogbo nǹkan tó à ń sọ yẹn náà. lẹ́kàn stop ẹ̀ kí ló ń ṣe ẹ́ kí ló ṣe ẹ̀ náà ọkàn ṣe pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó jẹ́ sọ fún ẹ̀ ṣe life tèmi wá yìí mi ò lè ever sọ̀kan i can't mi ò lè bá yàn gbé mi ò láìkẹ́ láti lẹ̀ mo láì tí mo ṣe máa ṣe nǹkan mi ó pèkè tó ṣe déèsì kí n sáré bá lọ ṣígèètì fún ẹ kí n kò tún dé kí n tún tì kí n máa sáré lọ kí n máa ṣe léyìí no na ayé ti advance jù yẹn lọ ṣé láì tèmi wá sí èmi ti dé twenty forty seven ẹ̀yin lè ṣe wà ní twenty. ẹ tiẹ̀ mọ̀ kátẹ́mi rò ní sí mo rò bóyá kí mi lọ fọ mọ́tò yìí Ah, ah. You know wisdom, huh? Wisdom. don't leave me. it's the wisdom. <laughs> torí eh. ẹni tí ń bọ̀ láti ọ̀nà Ṣàngó mọ́ ọ̀nà ojú oore ọkọ rẹ̀ ti bu ọyẹ kéèyàn ọba follow. lóòótọ́. Ah, hmm. nǹkan tẹ́mi náà wò kó lè mọ̀ pé nice man ni wá. Eh, àti pé béèyàn bá gbé ọkọ̀ wá láti ọ̀nà bìtẹ̀ dárúkọ ojú oore eh. mọ́nà Ṣàngó eh. ìjókòó ààyè ìwọ̀n iṣọ́nà mọ́ ó ti di kana? bó ah, ṣé bẹ́ẹ̀ wo fíìmù Titanic sẹ́ni náà kọ́ gbómi náà ti sí bábá bí wọ́n rí kọ́mọ gbé bòtù yẹn bọ̀ ní ojú orí yóò rì ní láàrin títì títì express ni o express náà pé tẹ bá wà láàrin express ẹ tó wà lódì kejì ò ní rí yín nígbà tẹ wà nù kòtò ni. kí ló dé ká má wàá sọkọ ìsọwọ́ tó rí tírélà fi rí sọdùn àbí ìgbà tó yàn bí orí ọ̀gẹ̀dẹ̀ sọnù. Ah, ẹ change destination ẹ mú blọọgù mi ká change location. Mm. wọ́n bá lọ́kọ àlùjọ́lù ìlọ́kọ eh. eh, àlùjọ́lù ìlọ́kọ. people will talk àwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa dákẹ́ what's my business with that life wọn nìyẹn mi náà live life mi ṣé mi ṣe mo mo ta sí anybody ni èmi ò tẹ́ ṣe nǹkan mi and i'm okay with it. gbogbo lẹ́kàn ṣe gbogbo ọ̀ tó ń sọ yẹn gbèsè ẹgbẹ́ kan àdóhùn àdóhùn kò bá kankan dé. ṣé mi wà okay. ó wà okay ṣé ilé mi ṣe computerize computer a ní kó go manual tí èsì àwọn nǹkan kan díẹ̀ díẹ̀ ká tiẹ̀ rí pé àwọn nǹkan kan díẹ̀ díẹ̀ nǹkan tiwa tiwa. ẹ kàn fẹ́ látẹnumọ́. ẹ o fẹ́ látẹnumọ́ gan-an mẹ́nu kúrò bẹ́ẹ̀ alpha kọ̀tẹ́là mélòó ló ló fẹ́ ṣe lé ní ọ̀tẹ̀ yìí. Hmm. ṣòwì situation of the country is tense hmm. so mi ní lè ṣe ten yẹn mọ́ i won only do four. àdé mi kí ló dé ṣo ti broke mi. there is inflation in dollar ṣe o broke mi. mi ò broke bọ́. ẹ sọ fún mi tó bá broke àbí mo wà lé fún ẹ. wọ́n wọ́n tó bá ti lè ju ọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò kì í jẹ. okay okay you know what you know what you know what um, jẹ́ kí n yá ẹ lọ́wọ́ ṣe ten àwọn báwo lè máa lọ sí láti ten ten tó ń ṣe o ṣe four jẹ́ yá ẹ lọ́wọ́. tó bá yá mi lọ́wọ́ ta ló máa sọ ok jẹ fún ẹ. wọ́n fún mi wàhálà náà ló ṣì máa cause jẹ́ kí á wo díẹ̀ díẹ̀ business is not what you just travel into it like that kí a ṣe díẹ̀ díẹ̀ four container is fine. Hey, oh, you sure enjoy stay sure? Yeah, I do. Uh. <laughs> I do. Yeah. Nice, nice place. Thank you, thank you. So, so gonna check later, uh, you know, you're just seeing me. Sure, sure. Hello, for motor. Oh, said the Marisha. You know, only washing machine kan tí máa ń lo ìyẹn máa ń connect ó connect mọ́ bluetooth but tí mo ṣe wò kò kò kò mọ́tò yìí dáadáa o no no mọ́tò èyí ó kọ̀ dá ah, ah. a ní mo ní washing machine tí máa ń lo you know bluetooth yẹn náà ló máa ń ló máa ń control ẹ so washing machine yeah but issue tí mo ní sí ni pé kò fọ mọ́tò yìí dáadáa tó bá mọ́tò yìí dáadáa kò fọ dáadáa kò fọ bí abẹ́. èmi náà ni. wọ́n ló operate. yeah sure universal remote. car washing machine. Yeah. yeah. not drive through car washing machine. no no um, so yà lẹ́nu ni. hold on washing machine order. no the machine yẹn máa the same. Yeah. jẹun jẹun. maam lẹ́kan. sọ́rí mi. lẹ́kan kílẹ̀ kan so ṣé kò So. ṣé kò ní kó wà tún pọ̀ ní ṣé kò fọ dáadáa ni. ṣé remote máa ṣiṣẹ́ fún láti jáde ṣá. ẹ eh, ṣọ. you are very very fine màá pè ẹ. ẹm um, um, lẹ́kan kó tó lọ. àní màá pè é lọ́wọ́. ṣé kò fọ ọmọ ni bóyá inú bí ẹ. i will call you. Yeah. lẹ́kan. Um, lẹ́kan ah, ah, lẹ́kan ṣe ṣe ṣáàjì tó eh? ń bínú ni. No, mi ò bínú. Thank you, Odeso, about Mari Ensin. No more, okay, but we're invisible washing machine. No, it's visible. I understand. But woman lo blue suit me. me said, can you use inv invisible whatever? Bami, she get. Awa ẹ ẹ pé kí sí gate. ṣòro aráalé ló mọ̀ lámòdì o òrìlà aláàtà máa ń pè sórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọjọ́ mẹ́ta yìí kò ṣe kàyéfì fọkàn mi inú mi ò jẹ dùn ìdí tí mi ò fi dùn ni wípé ní tí ẹ̀wọ̀n tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. kí ló kí nìkan náà mú mi. ó ṣe ọkọ mi ayọ̀délé mi. ọmọ mi mo ń gbọ́ yìí. alálùbáríkà ọmọ yẹn sórí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń fi gún mi lára níta wọ́n ṣe ń ṣẹnu wẹ̀yọ̀wẹ̀yọ̀ sí mi níta ọgbẹ́ ọkàn ló ń dà mí. kò yé mi. kódà ah, kò lè ṣeré nsìn kọ́ńpọ́pọ́ lọ́nkẹ́ tó báyìí tó yẹ pé báàbù lórúkọ ẹ̀ báàbù kò sí kò síyàwó kò sọmọ o dẹ̀ wá ń bí ọlọ́run kẹ́ ẹ dáadáa o wá fi sọ́ọ̀nì ẹ̀mú ẹ o fi ayọ̀délé báàbù o fi parí ẹ. ẹ wọ́n bú mi wọ́n ṣèṣì ni ó ń ṣe mi ń ta kí ló ṣẹlẹ̀ gangan ṣé o lè ṣé kí ló ṣiṣẹ́ mi ó ti ọ̀rọ̀. mama stop gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ni mo understand mo understand nǹkan tẹ́ ń sọ ọtí ẹbí tí mo ṣe wáyé mo ti understand life dé ibì kan mo study society tá a wáyé mo understand pé àwọn èèyàn ọ̀fẹ́ ni fẹ́ẹ́rẹ́ tó bá rí èèyàn tó ń lọ sókè bá tẹ́ ẹ máa já wálẹ̀ lọ́wọ́ hmm. inú mi ìdí nìyẹn tẹ́mi ṣe fún ọ pé kí n rọra máa ṣe láìfù mi kí wọ́n máa ṣe láìpẹ́ mi kí ẹni kan tí máa bà mí gbé tí mo ń dá gbé ó pè mí ó pè mí tí mo ń dá ṣe nǹkan mi ṣe rí lọ́rọ̀ ìyàwó tẹ̀ sọ yẹn mo ní ọ̀kan tí mo fẹ́ bẹ́ẹ̀ ni mọ́mí mo ní ọ̀kan tí mo fẹ́ mo ní kan stọ́dì ìwà ẹ̀ ni tí wọ́n pè ìwà ẹ̀ léwu ó dà o ó tẹ́ mi lọ́nà màá mo wá bá yín. bẹ́ẹ̀ ni mọ́mí. ó Ah, n tó bá fẹ́ kí ọmọ nìyẹn máa wọn tó bá fẹ́ kó mọ̀ mo jẹ́ ìyàwó ẹ̀ tó tó bá fẹ́ fi hàn mí tó bá fẹ́ fi hàn mí èyí lè mọ̀. ẹ mọ̀mí ṣẹ́rí ẹ̀yin yorùbá náà lè máa sọ pé ilé èèyàn nìyàn ti ń jẹ èkúté onídò. Mm-hmm. ẹ jẹ́ wọn máa jẹ nǹkan nílé mi lẹ́yìn bẹ̀rẹ̀ máa rí mi kò sí ẹ̀dẹ̀ mi ò mọ̀ ẹ̀yẹ́ ìfẹ́ máa jẹ́ máa jẹ́ lọ. ó tẹ̀ mí lẹ́rìn ṣé wàá rò pé tó tó nílò jẹ́nu yàrá ṣùgbọ́n àjẹ kọ́ mi. jẹ́nu yàrá kò sí pé mọ́ mi. má jẹ́ ń palọ̀ torí ẹ̀mí ẹ̀rí ìwé nígbà kí. ìyíṣẹ́ ìwọ wọn ti ń tọ́jú èmi ìṣe máa ń ṣe tó ọ̀sán mm-hmm. máa ṣe ìjìnlẹ̀ máa dọ́là yẹn. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ṣòro mi tètè mí sí ra wá sípò yẹn ẹ ṣé kí n fi pọ̀ mọ́ àti ìlú ìsinmi rẹ̀. wọ́n ní gba wọn sífù tó máa ń fi sífù bẹ́ẹ̀ kò sí wàhálà kan máa ń rìn tí àwọn crowd gbogbo ẹ̀ tó wọ́n bẹ lọ́wọ́ ṣe báyìí náà bẹ̀rẹ̀. wọ́n náà pípì ti pọ̀ jù kéré ó kọ́ ṣe tó ṣe ìwọ́n ilé ni wọ́n máa disturb mi. ilé àmà sọ ilé àmà sọ wọ́n fẹ́ kí wọ́n ti fẹ́ di àbúrò rẹ̀ kí ló dé nù máa ní àlejò tí ẹ kọ́ dákẹ́ kó bá sọ anything kó yóò bá mọ̀ pé yóò wà nílé ọ̀yẹ́ ilé àbáṣọ lé sí létí ilé àbáṣọ lé sí báwo ló fẹ́ concentrate báwo ló fẹ́ bá àlejò ṣe kí ló dé tí wọ́n ti pọ̀ jù tí wọ́n ti pọ̀ jù nílé à bẹ́ẹ̀ náà báwọn sọ̀rọ̀ ní mi mọ̀kọ́ tẹ́fẹ́ ṣe. ṣé wọn sọ fún ọ tẹ́lẹ̀ pé oríṣiríṣi ara ni wọ́n máa dánú ilé ọ̀dọ̀ rẹ àbẹ́mi àti ẹ̀kọ́ la jọ fún wọn sanwó bí gbogbo bá kọ pélé ta ló lè sọ bí gbogbo bá sì kàbàjà ta ló lè mọ̀ àfàmàwò mọ́rò àmàwò mọ́rò tó sì bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí náà lè ní àti ẹ tó ti gbọ́. bàbá kí n kà pé ọ̀rọ̀ sáà tí wọ́n ti pọ̀ jù bẹ́ẹ̀ ni mo ní àlejò àlejò mi wá wá sílé ìyẹ́ òkèlè àbílòpẹ̀lẹ̀ ó bẹ̀rẹ̀ sí fọ mọ́tò táwọn ọjọ́ fọ mọ́tò gbogbo lọ sí ní bíbí ìwéré ládùúgbò pé mi nǹkan báwo ni mo kú láì gbogbo ṣe rí báyìí láti fi dá yàtọ̀ sí everybody gbogbo ṣé bá làwọn àwọn ṣé tó ṣe wù mí màmá bá ilé sọ màmá bẹ́ẹ̀ sọ bọ́ọ̀lù fẹ́ communicate àwọn mẹ́fà èmi nìkan. ẹ bá jẹ́ ń béèrè ọ̀rọ̀ kan lọ́rẹ̀ níjọ́ tí wọ́n wá gbówó ìlú òkè wá fún ọ owó òkè òkun bóò nínú rẹ̀ ṣe máa ń rí sódùn ní àbọ̀ ń bàjẹ́ tó bá gbé wá fún inú rẹ̀ ọmọ dùn ṣé wọ́n mọ̀ pé tó bá lọ lógún lógún a máa padà lọ́gbọ̀n lọ́gbọ̀n gbogbo ìwàkiwà tí wọ́n bá wù máa fara mọ́ ni torí sẹ́kísẹ́ lọ́rùn wọn èsì késì ni wọ́n sì máa fọ̀ nínú ilé rẹ̀ tó ti gbọ́. ọ̀rọ̀ rẹ bá dàbí ọ̀rọ̀ èso fún láyọ̀ ni pé kò dojúmọ́ gba orin lọ́wọ́ èso tí ọ̀rọ̀ tí kò ń dọ́kàn dúpẹ́ ọjọ́ máa dúpẹ́ títí ẹ. bàbá mo ń suggest kankan. èèyàn ṣe rí àwọn àjọ ṣé ìfẹ́ kọ̀ ọmọ sí ọ. Ah! nǹkan ti gé ẹgbẹ́ rí wọn fúra ní nǹkan ti gé ẹgbẹ́ rí àwọn àgbẹ̀ nílò lọ́dọ̀ ní pè bá báàkù sẹ́mi ni wọ́n ń gbówó wá fún. bàbá jọ nù ní. èmi rẹ fẹ́ nà ní. ọkọ tí mo ṣe fún yín pọ̀. ọ̀dà náà ọmọ pé jọ́ kínní àná gbàtà fẹ́ lè wọ́n orúkọ tiẹ̀ ni mo pè sí wọn létí ká tó sọ wọ́n dàgbẹ̀ mọ́. ẹ wọ́n ti sọ nígbà nígbà tí tó a bá ń dọ̀wọ́ tó tẹ̀yìn rẹ̀ yọ yọ lágbára fún ọ. àánú rẹ̀ ṣe mí. dákun jọ kìíní àná tí mo béèrè lọ́wọ́ rẹ̀ mo ní kan náà rẹ̀ àwọn èèyàn tó tó lò fúnra rẹ̀ wá bó bá ṣe pé tí wọ́n àwọn bá ń bá mu lọ bá mú mi ìwọ nínú wọn lọ gún lórí rẹ̀ àbálọ̀ tó lọ rẹ̀ mú wọn bá lò wèrè mọ́mọ́ ẹ̀jẹ̀ wọn tẹ́lẹ̀ wèrè tó mọ́mọ́ ẹ̀jẹ̀ wọn lọ́jọ́ tí wọ́n mọ̀ wọ̀ ọmọ lọ́wọ́ nínú ilé nírí ọwọ́ tó ti ń fún mi nígbà ní tí wọ́n ń fún sọ́ọ̀rọ̀ rẹ gidi gan pọ̀pọ̀ èrè lọ́yẹ̀ tó ti gbọ́ bó wọn rámọ́ ni o níwọ̀n ìgbàkigbà tó bá jẹ́ pé sẹ́tọ́ bá ti rán wọn jẹ fún ọ tó ń gbówó wá fún ọ gbogbo wàkíwà tó bá wù mí rẹ jẹ́ ọmọ ọbẹ̀ ọlá mi bọ́ bá ti ń bọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ dá wọn lóko sí mi dá dìbò tó bá wọ wá náà lé so ti gbọ́ àbóyọ owó ti sú ọ náà nù kò sú mi bọ́ pípì tí ń jẹ́ káyé sú mi tí ń rẹ̀ mí. wọ́n jẹ́ káyé ó sú ọ wọ́n jẹ́ káyé ó sú ọ ẹ̀wọ̀n gbọ̀nrẹ́ lọ́dá dúró lọ́kọ̀ọ̀kan tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń kọ̀ yànnàyànnà èèyàn mélòó ní ẹgbẹ́ rẹ ló lè tẹ fìlà bí tí wọ́n tẹ fìlà sí gbogbo ìlú aláwọ̀ funfun gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ni wọ́n ti dọ̀ wọ́n bí tí wọ́n ti ń fáwọn èèyàn nínú ọ̀wá sọ pé ó ti sọ wọ́n mọ́ máa ṣe bọ́ bára mọ́ ṣé o ti gbọ́ èèyàn tó tutọ́ sílẹ̀ tó fẹsẹ̀ ra sọ́ọ̀mọ̀ pé tọ̀wọ́n mọ nǹkan tí wọ́n fi tọ́ ṣe ni má jẹ́ kí wọ́n bí mi o mi ò rí wò ṣe problem a ṣe fún ìbò kọ́tà bá tó ti ń sùn. ọmọ sẹ́yìn ọ̀nà ọba tó ṣèyún àárọ̀ ọ̀gbọ́n dátọ́ra wọn. Um, ṣe sùúrù ṣe sùúrù mo ti ṣe sùúrù mo ń bọ̀. ṣe sùúrù o. ẹ mo bọ̀. kí ló dé tètè máa ń le jù tó máa ń mú kòkò le jù láàrin everybody tí mo lò bí báyìí wọ́n kọ́ ní sẹ́yìn tí le jù. kí ni àbádọ àbábọ̀ gbogbo tó ń sọ ṣé ojúṣe kìíní ṣé mo ṣe ni. o ṣe. ẹ kí wàá ní bàbá tó kàn ń bọ̀ pé ẹgbẹ́ sọ̀tọ̀ sọ ẹgbẹ́ dùn wàhálà. ok jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan hmm. mo wá bẹ́ẹ̀ ni mo wá bẹ́ẹ̀ ni jọ̀ọ́ wọ́n ní pé ìwọ ni àjọkàn so mo kò fẹ́ bẹ́ẹ̀ kó jọ kò tiẹ̀ rẹ ọwọ́ díẹ̀ fún mi ní ọ̀tẹ̀ ní gbogbo ìyá tó máa fi ń jẹ mí yẹn pọ̀ púpọ̀ ẹ̀yìn tí ẹ̀pù mi kò tiẹ̀ má tiẹ̀ fìyà jẹ nítorí ní tó máa ń ṣe tẹ́lẹ̀ ní jọ. sọ ti délẹ̀ ṣé ojúṣe tèmi tí máa kó fún ọyìn gbà ọyìn gbà gan-an that way. o ṣe tó wọ̀n. o ṣe tó wọ̀n. kí ló wá dé nígbà tó kẹ́ ẹ̀ tọ́ tọ̀dọ̀ mi tó ń sọ wípé kéèyàn rárá ṣe wọ́n jẹ́jẹ́ o mo máa ń nà o. mo máa ṣe bẹ́ẹ̀ ni. máa ń nà o wo àárọ̀ fún máa ń nà o wo ọmọ ọmọ ìlú àgbà ó sì rà rẹ mọ̀ pé sẹ́yìn náà rí àbí ẹnì kejì ni. tí mo bínú jù kí ló ń bí ẹni sìn. ìṣe ní bínú ìṣe ní bínú èmi nìkan sojú ni ní mo ní mo ní mo para ní mo para jìyà mo para jìyà fẹ́ mi mọ̀lẹ́bí ọmọ mọ̀lẹ́bí tèmi pa nínú dààmú sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ni nìkan sọ̀rọ̀ àbí àwọn mọ̀lẹ́bí wà ní kiri o ìyàwó mi wà ní o àwọn ọmọ wà ní o ìyá wà níbẹ̀ o bàbá wà níbẹ̀ o àwọn ẹbí ń dààmú o wà ní kí ni wọ́n ra nìwọ̀ kí ni wọ́n kí ni wọ́n ra nàwọ̀ jẹ́ ìwọ́ a ti ń pẹ́ jù ah. wọ́n jẹ́ sọ́ọ́ ilé débi tí ń ti lọ. ọ̀gbẹ́ni sọ́yẹ̀rì ọ̀gbẹ́ni sọ́yẹ̀rì o tújú ká o tújú ká o ti ń fajú rojú tó bá fẹ́ gba tọwọ́ tọ̀dọ̀ mi ọmọ bó ṣe máa ń túra ká inú mi ò dùn mo mọ̀ pé tiẹ̀ eh, líle líle bíi líle bíi iṣan ni. ẹ o ti bẹ̀ ni mo ti gbọ́ o ti bẹ̀ ni mo ti gbọ́ ẹni gbé ẹni gbé tó le fún ọ. o ṣe o ṣe o ṣe ọ̀rẹ́ mi. àmọ́ báyọ̀ tẹ̀lé mi. níbo la ń lọ. ọmọ bíi àpáta tó wà lórí ilẹ̀ ti ń bẹ lọ́ọ̀tàn. àpáta tó tó ga tó ga gan yẹn. ẹ ẹni tó ní ibẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ilé rẹ̀ mo sì fẹ́ kó wá bá mi fọ kó lè bá rí bẹ́ẹ̀ lò ta ló máa fọ. ìwọ náà ló fẹ́ fọ. àpáta yẹn tóbi. tẹ́lẹ̀ mi. mo ti bẹ̀ẹ́ jọ. níbẹ̀ tó máa ní kó o dá ọ́fíìsì rẹ̀ ìwọ o ah. máa ní kó o dàbí ìwọ o. tẹ̀lé mi. Ah. àpáta ni fífọ́ lónìí ó fọ àpáta. lápapàtà ló ń bàrà lọ́pọ̀ lóṣù. mo tẹ ká gọ́tà òun kò ní kọ̀ọ̀kan yẹn wá ní. kí wọ́n tún àwọn kíá ah, ẹ̀gbọ́n mi ni o o kí wọ́n wá ẹ̀kún kájọ ọkọ yóò tún wá nínú ṣé wàá rí gbogbo mọ̀lẹ́bí ọkọ yín àti mọ̀lẹ́bí àwa náà káwá jókòó ní rántìwù kẹ́rìbọ̀dì má jáde káwá máa ronú kò tún ní wá nínú ṣe mọ́ reason. kí ni. torí ká ronú láti ìlú ọ̀la hmm. kò ní kọ̀ọ̀kan ní wálé tó bá máa wálé máa wálé máa tó rálé láì ronú láì sunkún and come to think of it gan kí nǹkan náà tẹ̀lé lára Brian gangan gangan tẹ́tẹ́ tó fi di pé ìwọ kókó òun rẹ fẹ́ fẹ́ o because èyí owó ilé ẹ̀yìn rẹ̀ sọ ilé tàbá mi rẹ̀ gbà ní ìwọ̀n gbà tẹ̀ gbà precisely ẹ̀yìn rẹ̀ sọ bills ẹ̀yìn rẹ̀ sọ nípa bill lẹ́ ṣe everything so kí wàá ní nǹkan tó special ojú fine kálẹ̀ tẹ̀lé kálẹ̀ tẹ̀ fine sí àmọ́ sọ́kò kìí ra fine bọ́lá àti ìfẹ́ kúlé lólu kò fine so kí ni problem yìí gangan. kí ni problem rẹ àbí nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn ọkọ mi tó rí tó sọnù tó lọ tí mo rí láti lọ tó bá mọ iná tó ń jó mi lábẹ́ aṣọ ni òun ni màá sọ bẹ́ẹ̀ ẹ ọkọ mi tó rí yẹn mi ò fẹ́ owó ìfẹ́ ni mo fẹ́ òkèlè gbígbẹ tó ń wò yẹn ẹ pẹ̀lú sùúrù sọ̀dúnrún àti fàdákà ìyọ̀lù lọ ṣó ti yẹ báyẹn kò mọ nǹkan tó máa sọ nípa ọkọ mi ọkọ mi tó ń wò yẹn tó bá sọ fún mi pé òun wà níbi báyìí níbi èmi ò ní bá níbi láéláé kò parọ́ rí nǹkan tó wá dùn mí jù láti ìgbà tí mo ti fẹ́ mi ò sun ẹkún àtàrí ọ̀dálẹ́ rí mi ò wọ lórí ìdùnnú ni mo fẹ́ rẹ̀ fún mi ní dùnnú wọ́n tẹ̀mí ni mo ń ṣe gbogbo nǹkan wọ́n tẹ̀mí lọ́rùn tí mo ṣe ń ṣe ìfẹ́ ní mo ní kò lè yí ẹ ló ṣe sọ bẹ́ẹ̀. ìfẹ́ lẹ́yìn. bẹ́ẹ̀ni. ìfẹ́ jókòó tì. bẹ́ẹ̀ni ṣáàtì nǹkan tó ṣe láàrin máa yẹn. Mm-hmm. àbúrò àbúrò mi kọ ni ọyàn yẹn kí wọn á ní mọ mọ nísìnyí tẹ̀sí wa mọ̀ báyìí ṣé wàá mọ̀ pé nǹkan tí ìdá gbà kí ni wà ní ìbàdàn kí kí kí lè má kí lè má ṣaláì ní àwọn nǹkan kan kí kí kí má kí má tàràkà. bí ti bá o. kí ni wà bí kí má lè yọ̀ sí lọ́rùn. Ah, kódà ká mọ̀ lè yọ̀ sí ara lọ́rùn o ọlọ́run kan ò fẹ́rú ẹ̀ ó yẹ ká mọ̀ yọ̀ sí ara ó yẹ ká lè yọ̀ sí ara lọ́rùn ó yẹ ká lè yọ̀ sí ara ayọ́pẹ́ ti yọ̀ ah, ó yẹ ká lè yọ̀ sí ara lọ́rùn. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe bísínẹ́sì. ok. ọkọ̀ kò five thousand owó yẹn pé ṣé wàá ṣe bá ti wá já mi ní five thousand àbí bóyá ẹ̀dẹ̀ máa bùn mí lọ́dẹ̀ ìgbàsá ẹ̀ bóyá ẹ̀ máa bùn mí ni bóyá ẹ̀ máa já mi ni àmọ́ láàárín ìgbà táwa sí oṣù kan màá ti ó pẹ́ pátápátá lóṣù kan màá ti lówó màá ti rérè màá kọ̀ wá ọ̀rọ̀ rẹ tiẹ̀ ti yé mi ó ti yé mi mọ wulẹ̀ mọ mọ kọ di ndc ó ti yé mi Eh, ah, ara tí yóò bá mọ́ sọnù o agbẹ́kẹ̀lé èèyàn asán ni o wàláì sọ fẹ́ gbọ́ sógbó tọrọ ṣe nígbà tó rò sọ́tò tó rò sósì tó fẹ́ ṣe bísíǹsì tó ti rí séǹjì díẹ̀ tó díẹ̀ sí kù tó fẹ́ tó ń wakùn ló wá ronú kan mi àbí roncast roncast ló ronú kan torí ọlọ́run tó dá mi mọ̀ àwọn èèyàn tí wọ́n tún mọ̀ mí mọ̀ mí pé ìyàwó lè mi mọ fẹ́ mi ìfẹ́ ẹbí sọ̀rọ̀ mi yọ èmi ò fẹ́ bí o mo fẹ́ ìyàwó ni tó ti yọ ètò wúlò fún mi mo fẹ́ hùn kọ́ a máa máa mọ kí mọ̀lẹ́bí kan máa kó àwọn jọ kán máa ní ó di dandan dandan àwọn àwọn dìpẹ́ǹdì lé èmi ọlọ́run gbọ́ irọ́ lẹ mú ẹ mú òbè òbè gidi lẹ mú gangan o tí ò bá jẹ́ pé tí ò bá jẹ́ pé ẹ ẹ ẹ lójú inú àbí ká sọ pé ẹ láàánú kí ló dé ṣé gbólóhùn tá ti sọ nígbà tí wọ́n fẹ́ fẹ́ ìyàwó lé mi lọ́wọ́ tá ti sọ pé à ìwọ kọ́ la fà ó lé lọ́wọ́ o gbogbo mọ̀lẹ́bí ni o táwa náà tí gbogbo àwọn mọ̀lẹ́bí tèmi náà sọ pé àgbà tẹbítẹbí o sẹ́yìn wá mí pé ká máa mú bùkátà ká máa kó léra wọn fúnra wa ni ìyàwó tí wọ́n fẹ́ sẹ́gàn mọ̀ pé lè báyìí gbọ́ bùkátà mọ́ lọ báyìí wá o. ẹ má bínú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀ ń sọ bí ìgbà tó jẹ́ pé mo ti wá béèrè kan lọ́wọ́ yín rí ìgbà tí ẹ̀ sọ pé ẹ ẹ bí o ẹ fẹ́ bí o ṣé mo ti tọrọ kan lọ́wọ́ yín. ẹ ẹ gbàgbọ́ sórí a ní láti rò ó sí mi wípé ẹ o fẹ́ wá bẹ́ẹ̀ mi fúnra lọ́wọ́ five thousand naira ó lọ fà o. five thousand. ọlọ́ngbọ yàásín kó béèrè two bay òun náà lọ fàràwé mú ṣe wáyé two hundred naira péré ń lè mú fún ọ. akọ̀ǹsà tó tóbi náà ni èmi lórí mi ò pè torí mo mọ̀ náà kí wọ́n wá ọmọ ìkórè ọ̀pẹ. pé pé pé tí ti ta kọ̀ọ̀kan ah. gún báyìí ni bẹ́ẹ̀ ṣe diwọ́ rèé bẹ́ẹ̀ ṣe diwọ́ rèé ẹni burúkú àwọn tèmi ta. àmọ́ mo kò fẹ́ mo kò fẹ́ mọ̀ bóyá kìtẹ̀ kìtẹ̀ kò dùn yín wò bóyá àìmọ̀ o èèyàn lè má yí padà o bí ẹ ti yí padà bóyá ẹ ti má fún mi. ẹ ní burúkú àwọn. wàlíù gidi ni o. wàlíù wàlíù. kí n ṣe máa sọ pé mi sọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn mọ̀ ọ́ ara ní òjèrè yìí. èmi ló ń bá sọ̀rọ̀ lọ́rùn jù lọ́rùn jù lọ́rùn jù ṣé kí ni yóò ti mú nǹkan mi wà báyìí fọmọ yìí ló bá sọ̀rọ̀ lọ́ ń bá àna rẹ sọ̀rọ̀ ọkọ ẹ̀gbẹ́ ẹ o lọ sọ pé Eh, orí mi ò pé àbí ọwọ́ mi ò di. ọkọ ẹ̀gbọ́n tí ò wúlò fún mi sí fífàní. ṣé ìyá yìí fẹ́ fẹ́ gbọ́n yín ṣe bísínẹ́sì tẹ́lẹ̀ ni ṣé kẹ́ẹ̀ bá lè rí bí ṣe bísínẹ́sì lẹ́sẹ̀ tí wá sọ́dọ̀ mi ni. ẹ wo run club lẹ lónìí ẹ̀wá o run club lẹ lónìí ẹ̀wá o bó ṣe wà kéèyàn tó rówó gbà ńlá nígbà yóò ṣe wàhálà fa ah làdíjà ya wèrè gan nígbà tí ìyàlọ́gbá bọ́ọ̀lù ń ṣe rí ara ah, ni. sẹ́mu nǹkan tó ń bínú lọ́rọ̀ yín sa. kí ni. ẹ láwọn ẹ tún lè gbéraga pé yẹs mo láwọn irọ́ mo ń sọ mo ní mo ní mo ní principle ni principle mi ni mo sọ fún ọ. principle ni pẹ̀lú àwọn. tèmi ni pé mi ò lè ṣe mi ò lè fún ẹ̀ àná ní kankan ni tèmi nu. tí ti ta. ọkọ sì ta rẹ sọmọ ẹsẹ mú láàrú tán ni. èmi lọmọ yìí ń bá wàlíù ẹ dàkún sí ọmọ yìí ti mu Arizona o. àbí àbí ń gbé mólì ni tí ọba jẹ mólì ajẹ́pọ̀ ọmọ yìí ń mú SK torí ọpọlọ ẹ kò gbé pẹ́rẹ́ ọlọ́kọ̀ mọ́ o wo bí wàlíù. Mhm. kí ló ṣẹlẹ̀ ìgbà ìmọ̀ nìyẹn ó dẹ̀ ti kọjá lọ. ìgbà ìmọ̀ nìyẹn kọjá lọ. bẹ́ẹ̀ ni a kì í tó rẹ ní bábélé ká má tọrọ bá rẹ ní sọ lóòótọ́ ni gbogbo wájọ ń ṣàwo àmọ́ àmọ́ pawó jáwó lọ awó lè ké máwo káwó ẹyẹ yín tòótọ́ ṣùgbọ́n ẹjẹ́ àṣọ tó dún ọ̀rọ̀ o torá kì í wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí tí asapá ṣe òun nǹkan tí ọ̀dà ni bàbá ẹ̀yin tẹ́ gbólúwo gangan ẹ̀ tí ìbò gbòòrò sọ́wọ́ kí ló yá sí falára tó ń lọ rí bàgbọ́ mu ṣé bàbá rí fi ni ṣé rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn tún fẹ́ jẹ́ kí wọ́n máa bí mi sí i àmọ́ ẹ jẹ́ ń pè yín padà ẹ jẹ́ ń pè yín padà àlejò kan bẹ́ wájú mi kì í sì ṣe gbogbo aṣọ lèèyàn lè sá sóòrùn ìrà ń bẹ létí ọpọ́n ìrà ń bẹ létí ọpọ́n ah nílò wa mọ́núwó tó fẹ́ mọ̀ sí rádaràdà bí eléyìí tó sì mọ̀ pé mi ò ní kọ́ sẹ́yìn kankan ọ̀dà àbọ̀ abálọ̀rọ̀ títí wọn dákun má bínú jà ní ọmọ mi. kò sí wàhálà bàbá. ẹ tí wọn bá sí ọgbọ ọlẹgbẹ kan ló fẹ́ kí n bọ ọkọ ta ló fìyà jẹ ọ gangan. wọn fìyà jẹ mí o ibo lẹ gbọ́ délẹ kan. ọkàn sá gbọ́ débi pé ó fẹ́ kí n ra ilé ayé gbé fún ọ. ẹ jẹ́ kí n sọ fún yín bàbá ṣẹ́rí um, gbogbo wa trend lórí Instagram lórí social media ṣé nǹkan tí mo sọ yé yín wá rí i aká obìnrin àwọn obìnrin gbọ́n nǹkan là ń ṣe lẹ́njọ́ mẹ́ta yìí à ń ṣe nǹkan láti lè train láti stay in and understand. kéèyàn lè gba ìgbìmọ̀. ẹ eh, ó yẹ yín dábàá hmm. so ẹ wo gbogbo nǹkan là ń ṣe torí pé gbogbo nǹkan tá à ń ṣe tó bá mọ ẹ̀ eh, á ṣe sí wọ́n ṣe fún wa ní endorsement náà fún wa ní deals advert and all nǹkan ilẹ̀ náà fi ń rówó ẹ understand gbogbo bàbá gbogbo èlé mi ṣe o ṣíṣì bá mi ò rí ó ti wá sú mi mo ti ṣe nǹkan mo ṣe tiktok snapchat video gbogbo nǹkan ni mo ṣe wọn rí mi bàbá wọn rí mi o fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ o. o ti ṣe gbogbo ẹ̀ wọ́n rí ọ ọmọ mi sọ fẹ́ gbọ́ wọ́n ti gbérù ọ látẹ̀yìn ni ayé ló gbérù ọ látẹ̀yìn torí tí wọn bá gbérù ọ látẹ̀yìn ni iṣẹ́ tẹ́lẹ̀ kan ṣe tó fi lówó ìwọ́n sì wá ṣe tó ọmọ tòsí níbẹ̀ àmọ́ ibi tí wọ́n ti gbérù ohun èmi ọ̀ sọ̀kalẹ̀ ńbẹ̀ ńbẹ̀ sọ̀kalẹ̀ tí wọ́n bá sí ọgbọ́n fẹ́ kí n ra ilé ayé gbé fún wọn ni nǹkan tí mo fẹ́ nìyẹn mo fẹ́ jẹ́ pé èmi nìkan náà máa rí lórí Instagram èmi nìkan náà máa rí kí n post bá picture mi nìkan nìkan máa like èmi nìkan nìkan máa fún ní deal kọ́ máa fún ní endorsement bàbá ẹ̀ ràn mí lọ́wọ́ fún ọpẹ́ lè ṣe ni ẹ bá mi rí fóònù mi yíyẹ jù. ọ padà dúpẹ́ lọ́wọ́ ẹni tó júwèé ọ̀dọ̀ mi fún ọ èmi dúgbòlúgbò ojú ọ lọ fún ara rẹ jẹjẹ ní gbogbo lẹ kílẹ̀ iṣẹ́ méjì ni mo ṣe fún ọ sórí ta lákọ̀ọ́kọ́ iṣẹ́ máa gbọ́ máa gbọ́ gbogbo wa la mọ̀ pé máa gbọ́ máa gbọ́ ní tetí máa sọ máa sọ tẹnu ọ̀rọ̀ tẹnu bá sọ di dandan kétí ọgbọ́ gbogbo tó o bá ti wí pátá ayé ọmọ gbọ́ sí rẹ ni wọ́n tún wá sí sí alágẹmọ fún ọ a gbọ́dọ̀ falágẹmọ ságbo káwá la fẹ́ wòlé sàmì níta gbangba kò sí ṣe bẹ́ẹ̀ nínú gbogbo ṣeré-ṣeré láyé alágẹmọ lọ̀gá gbogbo wọn alágẹmọ bá ń ṣeré lọ́wọ́ àtàrúgbò àtomidan gbogbo wọn pátá ni wọ́n pè wò a gbọ́dọ̀ falágẹmọ ságbo kátó la fẹ́ wò sàmì iṣẹ́ méjì tí wọ́n ṣe fún ọ nù àwọn iṣẹ́ tó kéré jù nù iṣẹ́ tó gbé wá ni àmọ́ ohun là ń bọ́ fàfà èdè igi là bá ìkìlọ̀ tí wọ́n ṣe fún ọ lélẹ́yìí tí n bá sọ fóònù rẹ lórí gbohùn tán má fi pè mí o tó bá fi pè mí ó léwu o. bàbá kí ló dé. olúgbóhùn ní gbogbo tó bá sọ lórí fóònù pátápátá ọba ní kéèyàn wọ wòlé yọ wọ wòlé lẹ́sẹ̀kẹsẹ̀ ni. èmi ni bàbá mi dáná fún ọ èmi àjàmí èèyàn tí mo rí ìlú òkun ẹgbẹ́ra burúkú ní mí tí mo gbé náà wọnú mi lọ́sàn-án gangan eégún burúkú tó sọ ẹni kẹ́ni tó bá fi fóònù náà pé tó bá ní kó mọ̀ sí ní ọmọ sí bọ́ bá ní lágbájá ọ yá bẹ̀rẹ̀ sí ní pẹ̀jẹ̀ lẹ́nu yọ bẹ̀rẹ̀ sí ní pẹ̀jẹ̀ ni tó ti gbọ́ ìdínú tó gbọdọ̀ fi pé gbogbo ìgbàkigbà tó bá ti fẹ́ bá mi ní gbólóhùn ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mí ní kó lò. bàbá mi ò lè ṣépè fún yín náà mi ò lè ṣépè fún yín. ẹni ọlọ́ọ̀dì pè mí wèrè gbélé yín ni mo sì gí ọlọ́wọ́ ọ̀gbọ̀rùka ọwọ́ àwọn fẹ̀tọ̀fẹ̀tọ̀ bí ẹni wèrè yọwọ́ lẹ́yìn rẹ̀ tọ́ bá ti mọ̀ pé tọ́ bá bá bá bọ̀ kó fi pè mí máa lọ so ti gbọ́. ẹ má bínú mo ti gbọ́ mi ní fèpè yìí. bàbá ọ̀rọ̀ ojú alágbà fi ń sọ nínú wọ́n ti sẹ́ náà fún ọ fi fóònù ńlẹ̀. ìgbà wo ni kí n padà wá bàbá. kí ló ní òní lọ́jọ́rú tó bá di àbámẹ́ta òní tó bá dọjọ́ àbámẹ́ta padà kọ wá bá mi wọ́n ti parí iṣẹ́ náà fún ọ sọ ti gbọ́. Mm àbámẹ́ta oh, so ìní lo Instagram fún three days. àǹsọ́fẹ̀ kan máa mú lọ ń gbà wọn tó nígbà tó gbọ́dà lọ́mọ lórí oní ọmọ ta láwìn o sì ní ọmọ jọ sẹ́kù ọmọ òsì tún gbọ́dọ̀ pẹ́ kó tó dé irú iṣẹ́ burúkú wo nu ọmọ ẹ̀tọ́ wá bá ẹ̀yẹ kó burúkú ní mìíràn ọmọ sokolokolo méjì aṣọ mi àjànú èèyàn ti rìn lókun ẹ bọra burúkú ní mímò ń gbé náà wọnú omi lọ́sàn gẹ́gẹ́ orí tèmi náà lò ẹrù ni mò ń lò. kò sí wàhálà bàbá. àwọn aláwo tí ọmọ ẹnu ọ̀nà bẹ ló pè mí. sọ èló ni kí ọ̀rá mi ti ta dúró tájọ jọ kọ̀ọ̀kan náà tá a dá ẹ dúró kò ń pé ṣé yàn lójú ẹ dùn rárá ó ti bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n wá kẹ́nìkan máa jáde nínú ìwọ̀n fara sí i. wá kí ló dé tó ṣe láì kàròyé báyìí ah, ẹ fẹjọ́ ṣépè fún ẹni ah, àmì ìjà dúró ajá ẹ àsọpá àlọbì kan kò ń béèrè pèsè àmì bẹ́ẹ̀ jà wá ni. Ah. ọ̀la kò là ń lọ àmì ìjà lè jọ ń lọ. ó máa lọ abó òun lọ́kọ̀ dáhùn. fún kí ló wà eh? o mi ò ṣe gbàgbé tó máa drop wa wàá wá padà wá gbé wa wàá wá padà gbé wa lọ bàtà àti gbogbo àlọ́ lọ́rùn kò ṣe ṣáájú ìgbà. Ìbàdàn two k ọ̀làkùn estate. tó bá wọ́n máa nílùú ọ̀dà wọ́n tó ṣe jẹ́ pọ́lú ẹ̀yìn ọlọ́kadà báyìí lágbára púpọ̀ tó máa bàbí jẹ oṣù yẹrẹ yìí. ẹgbà mi létí ṣé ẹ wá ẹ ni ṣé ẹ wá ẹ ni. Oh, ṣé o jọ blender. àyẹ̀wò àìmí ìsinmi èmi ò sí ìdáwọ̀ àbókẹ́ bá ń gbálẹ́ ti ṣeré o bí a pé ẹ̀ mi o èmi àbí èsì náà tó máa ń nu ọmọkùnrin wa bébí ìjà èmi máa ń nà yìí èmi èjì máa payẹ́ kò máa jáì sùn o. wàá ṣe kí ni. èmi èjì máa ṣáyé ṣe fún yìí sí sí sí. àkìlúṣe wẹ̀ ẹ́. kí ló ṣe é ṣe ṣe ṣe ṣe. sọ́ni náà ìta tó máa bọ̀ kájà. ẹ gbọ́dọ̀ fọ́kì jù lọ sí ilé sọ́ni lọ sí wa. mílẹ̀ kọ̀ wá. ẹ ẹ ẹ ẹ kí ló ṣe é kí ló ṣe é kí ló ṣe é ẹ bá fọ wábí. kí ló sọ ilé ẹ ẹ ẹ kéré ẹ kéré ẹ kéré ẹ kéré. lórí dúró jẹ́ ọ̀sẹ̀ nílẹ̀ fún mi. màá sẹ́ ọ̀ bá. sẹ́kù aṣọ aṣọ nílẹ̀ fún mi. aṣọ aṣọ sẹ́kù nílẹ̀ fún mi. aṣọ aṣọ balẹ̀. wàá nù yá yá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ yá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀. àwọn ọlẹ́sà lórí egbò ẹ̀yìn egbò ẹ̀yìn bí egbò ah, bóyá tiẹ̀ sí wèrè lóhùn ọ̀ma àwùjá yìí. mo fi yẹ̀pẹ̀ gbá ilé ojú ẹ̀jẹ̀ wà ojú ẹ̀yẹ ojú bíbí nǹkan gidi ní òbí òbí o mọ̀ pé wọ́n ló máa ń tírígà yìí o mọ̀ pé wọ́n ló máa ń kọ́kọ́ tírígà mi. bẹ́ẹ̀ torí bá a ṣe ń lọ yìí a ah. gbọ́dọ̀ jà because aṣọ last tó burú dání lóde a dẹ̀ gbọ́dọ̀ lọ máa sweat lọ́dọ̀ bàbá olówó a gbọ́dọ̀ look like ọmọ lẹ́nu so aṣọ yìí tí bá ti change sí wọn bá bí wánú bá ṣe ń lọ màmá rẹ́rìn ni. màmá rẹ́rìn bíi ti báwo tí wèrè kan bá wá ṣe bí wèrè lọ́nà ọ̀kan ṣá máa máa wòóràn ni. náà nílé ìjà nàmbà ó mọ pé àtún ní aṣọ ta fẹ́ change sí àbí wọ́n láṣọ mi ni tá bá ti lọ síbẹ̀ àníjà tá bá lọ tá bá wá ń bọ̀ anybody ò bá sọ pé ẹ lò kẹ́ ló yẹn gbòdì lásán a lè lu ẹni yẹn pa àmọ̀ pé lẹ́nu àlọ́ adé lọ change white mà ló fẹ́ wọ̀ ọ́ dẹ̀ ní last aṣọ ẹ̀ ní ọba ti tako sí i. sí wàhálà màá ò di ara mi ò get màá ò di ara mi ta máa fi lọ ta máa fi bọ̀ ẹ̀ ń bọ̀ bá ṣe bí olóyìn mi ti máa ń bọ̀ báyìí ọlọ́ọ̀ ìkanra ni máa fi mu màá ò di ara mi. ẹlẹ́ àbíjà ọlọ́run ló ní pé mi gbọ́kàn wò pé ọmọ nǹkan ìwọ fagbálẹ̀ ẹ̀ kọ́fẹ̀ ìmọ̀lẹ́ ìkọ́kọ́ tó ń ṣe èrè tó fẹ́ ṣé obìnrin méjì. kí ṣe ọ̀rẹ́ báyìí kí ló ti bá ti ń gbàjù. ń gbàjù rọra ní ìwé òkúta wà bẹ́ẹ̀. gbogbo bàtà àgbọn kankan tí gbogbo ẹ̀ kò dá lóòrè gbogbo bí wọ́n ti ṣe ń gbénu bí gbogbo ẹ̀ dàbí mọ́ṣúárì. díẹ̀ lọ pé ọ̀gá fúnra wọn pọ́n láàyè tó dà. wọ́n mọ jẹ́ ká gbá kiri dáadáa àbí báwo jẹ́ agbára dáadáa tó jẹun ká ló ń ṣìwò. ẹ kú kalẹ̀ ọ̀gá ẹjọ mo fẹ́ pé ṣàkíyèsí kan ni anytime tẹ bá ti fẹ́ ní àwọn fisitọ àbẹbẹ lálejò ẹ mọ ìfọọmù ọyàn lẹkẹyìn máa mọ so ti àríkẹ́ náà pèpè ara yín àwọn méjì méjì kan wà ní ẹnu géètì ní sítá bẹ̀rẹ̀ sí bá géètì gbàgbàgbà ẹ ẹ lọ gbọ́dọ̀ bọ́ sí kí n sí géètì fún wọn irú tó ẹ fẹ́ ti gbọ́ ní communication ara yín ẹ ti bá fi wọ́n ta ilé tẹ́ ń sẹ́ tó wà lágbẹ́gbẹ́ wọn máa ti wàhálà láti máa pè é kò ní níbẹ̀. wákàtí ó lọ gba àpọ́nlẹ́mẹ̀ta wá fún mi. kí lọ gbà mm. lórí ìgbóná fẹ́ kò sí ṣé wọ́n fẹ́ fọmáàtì sínú ọpọlọ mi

ó ti yá. má gbé bẹ́jọ́ mọ́ ẹ ah, má gbé bẹ́jọ́ mọ́. ṣé gbogbo yòókù wọn ni ah, má gbé bẹ́jọ́ mọ́ àti pààrọ̀. ẹ jọ kí ni psg àti kiri balasi. àwọn méjì ẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí gbàgede. òun bèèrè ní ọ̀rọ̀ ẹ̀mí ò tí ẹ̀ wọ́n tó ti wà. ẹ wọ́n ti gbàgede. mo rò pé àgbẹ̀rẹ̀ jìnnà ló lé wọn. Ah, àwọn eléyìí kò lè lẹ́rù gbé káàmù tó fi pàpàpàpàpàpàpà kí wọ́n rì ní ìsinmi. ẹ̀mí máa kí fún ọ. a ṣé ní ìdè ní ọ̀nà. Ah, good afternoon. Good afternoon. Good afternoon. Yes. Ṣé kò sí? àwọn ọmọ rí mi ni. ẹ wá rí mi ẹ̀yin méjèèjì ẹjọ ṣe rí ojú ẹ̀yin méjèèjì ojú ojú tí mo ti rí ṣe ẹ mọ̀ mi mi mọ̀ ẹ̀yin. Um, ó possible because àwọn méjèèjì tẹ̀ ń wé ambassador tiktok ni wa a máa ń ṣe oríṣi fídíò ìgbà míì gan máa ń jó sáwọn orin yẹn àti ìtura ẹ̀rọ ìfẹ́ ló wá lálẹ́ ìṣẹ́jú. ìtọ́kùn kan rí mọ̀ ni àbí ó ní mtn service ilé tí mo sọ yóò ṣe social media mo ti rí àti pàdé rí ṣé lọ́jọ́ náà lọ́hùn ẹ bú mi gan ẹ sọ̀rọ̀ sí mi gan-an. ó ga ọ wọn tún ẹ̀gbọ́n kékeré o bóyá àwọn ìyá àgbàlagbà máa ń kí wa ní ah, àbábá mi Ọlọ́run á kẹ́ ẹ kò tí wàá rò pé Ọlọ́run ti kẹ́ ẹ àǹfọ̀ níṣà ó ní gọ́ọ̀tì gan-an yá ìyàwó sílẹ̀ àwọn tó láìkì fáin bọ̀ yìí kò kọ́rọ̀ àwa yìí kí ló dé ó mọ ẹni tó ń pè ní Osmond Gbadebo bọ́ọ̀nù ẹ ṣe gbẹ tó ṣe gùn léyìn tí ò fáìn rárá tí ò da yẹn Allah tó bá gbé bẹ́ǹsì wa kó má sọ ẹ káàsán kó kàn ọ̀nù ni a máa tẹ̀lé rẹ̀ ajé tèèyàn wá kó rúgbọ̀ wá lo Panama ṣé Panama ni àbíkẹ́ ojúlọ́pẹ̀ àmọ̀ wúrẹ̀ wúrẹ̀ eh. wá wá kàláìsì eh, má ṣe wí ẹ̀ mọ̀ ó ṣe èrè mi àárọ̀ eh. ah, ah, máa bẹ́ẹ̀ lo iṣẹ́ kíṣẹ́ dá nǹkan pẹ̀lú wa mi láìkẹ́ ẹ̀ lórí bó. ó ti ẹ̀jọ́ rẹ lójú gan ló ah. ló kí ló ń gbẹ́rù ẹ̀ náà èmi ò mọ sí mọ nǹkan tó ń ṣe irú wọn àti ìrọ̀lọ́ máa wo mìíràn láàárọ̀ àwọn kan máa ṣe ìgbà bá ti rí i pé fine boy ló ti rí i fine boy ọ̀gbẹ́ni fine boy kan láti ṣe o. kí ló wá kan rà wá ìpẹ́lú fine aláyé pàṣẹ fún jà lọ́jà rẹ ṣì lọ́jà kó òun lọ́jà rẹ. ni èjì ló máa jẹ náà. ṣe lè ó lè ṣí ẹ̀ pé yẹn kó tí ì ju bíi thirty five lọ ó ti bọ́ o ṣé pé kò lè rí rárá ah, bàbá ìfọ́ni ní òun dẹ̀ sì fọwọ́ sọ pé tọ́lọ̀ máa bá ṣe òwe yá tó bá padà méèkẹ́ tó bá nílá tó bá ló lọ́wọ́ bá ṣe lè kàn sí gà. àtàtì something nínú ayé ẹ ti tán ló ti bọ́ fún un wọ́n ti lò wọ́n ti lò ó tún wá ń rùn. Ah. Hmm. kó mọ̀ deodorant o ò rówó rà tó kí nìkan tó fẹ́ fi gbọ́ wa gbogbo a ò rí gbogbo rẹ̀ ń bá látàrọ̀. ó ṣe kinní yẹn wá. ó bù wá ni ah. ó bù ní àyè ìyẹn làá wá kọjá àbí àwọn ọkọ yẹn jẹ ọ ṣé orí tó lọ dúró dìgbà tó bá wà ní láàrin. Ah! Ah! <coughs> aláìdára wo nílò máa bẹ wọ kí ló ní. kílẹ̀tọ̀ fún mi náà bẹ́ẹ̀ yíyàwó lè ní láti yẹ̀ lónìí. ẹ ẹ ẹ gbọ́dọ̀ bá ti wọlé ẹ ọ̀gá. sẹ́yìn ìkẹ́tẹ́ mi gbọ́dọ̀ tẹ̀sán fún wọn ni pé ẹ ẹ kan fọwọ́ gbá lónìí o sẹ́yìn tí bá la ilé yìí nígbàyà ọ̀gá ẹ farabalẹ̀ kò sí fẹsẹ̀ lè gàtọ̀ ẹ̀ gàtọ̀ kípa bẹ́ẹ̀ jọ ọwọ́ àti pé ìjọdọ̀ bàbá yìí. ẹ ọ̀gá tó ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀gá ẹ̀ máa kú àlè tí wọlé ọ̀gá ẹ̀ máa di ọ̀gá ẹ̀ àwọn ọ̀gá pọ́lìsì náà ìdáná ọ̀gá ọ̀gá àdé ẹ̀fọ́ wọlé irú kìlì sẹ́fẹ́ ọ̀gá ẹ̀jẹ̀ ká nà wọ́n nà wọ́n ẹ̀yin ẹ̀ mọ̀ ọ̀gá. bá ti bá ń bẹ lára mo mọ̀ kí Ayọ̀délé mo mọ̀ kí kú oríire o àmọ́ ọ̀rọ̀ òru ni lójú bilẹ̀ léèrè ni. kí ló dé tó dàbọ̀ tó ń rú báyìí náà. gbèsè òkè gòsòkèlè. gòsòkèlè. gòsòkèlè. gòsòkèlè ìjọba fẹsọ náà sọ. ẹ̀yin èmi ò mọ ti sọgá o kí ló dé tí ọgá ò jẹ abẹ àwọn òrè tábà wọn ní ó ṣe ẹgbẹ́ ní ibi ẹ wo ọ̀rọ̀ ọ̀gá yìí ni ọ̀nà tí ọ̀gá fẹ́ gbà bá wọn wí ọ̀gá ló mọ̀ ọ́n ti kún ọwọ́ nínú ṣé wọ́n rí kápá bá dùn gbàtà wọn ṣe wà ní o. ọ̀gá ló ṣe wà bí orí. ọ̀gá tó ga náà tó náà ti lókè tó lọ lọ yìí tàbá lẹ́yìn tó máa wọ̀ fún wa. Please dem. Uh, please dem. Uh, uh, I don't leave you. Máa rí tara wọn nígbà gbọ́dọ̀ wọ̀ wúra complete agbára ni. Bó ti wà àwọn máa wọ̀ pé sọ́ọ̀tà agbára lọ́wọ́. Ìsá agbára máa ń kẹlẹ̀ ni. Ṣé bá sọ olúwa ló kọlẹ̀ yìí? Ọmọ ìyá agbára lọ dáadáa. Ẹ̀ẹ́ àbúrò agbára ni ọmọ ìyá jẹ́lẹ̀ tẹ̀lé wọn píye. Kọlọ yọjú sáwọn tó máa sáàfù wọn. Bàálù jẹ, ọ ọlọ́run ọlọ́run ètò ẹ̀ tọ́lọ̀ bá lọ fi ọ́ sí àwọn ara àwọn òṣìṣẹ́ ọlọ́run tó máa ń bá àwọn èèyàn tí wọ́n bá ti rúbùrú ẹ ti parí gbogbo èèyàn kan kí la ti sọ ọ ti ṣe báńsà báńsì báńsì báńsì báńsì ẹjọ́ lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ torí gbésùà ẹ̀ṣọ́ ẹ̀ṣẹ́ tó lè mọ ojú yàn ń báyìí bí wọn là. ọjà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ abẹ́ẹ̀ nǹkan àṣẹ lóòótọ́ lẹni tó bá ń wá fàlàyé ń wó fò ni ìbáṣepọ̀ méjèèjì mọ̀ páwọn gangan ládé tó yẹ kọ́ máa bá ní gbélé ṣé wọ́n mọ irú rẹ̀ tí wọ́n rìn yìí ẹ sì ti wá ara rẹ̀ fẹsẹ̀ sí èmi mo sọ bẹ́ẹ̀ ẹ rò pé ẹ fẹ́ tọrọ owó ni àmọ́ kádàrá yín gangan lẹ wá fi tàfà ládàánù èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ajé tó ń bẹ lára ẹ̀yin méjèèjì ó ti di tọmọ mi yẹ lọ rèé pé yẹ lọ rèé pé kọ́ mọ́ kó wọn bọ̀ ká fi wọ́n <laughs> gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi ṣe ń bí mo ṣe ń bọ̀rọ̀ mi mo are very hardworking mo dẹ̀ mọ a lot of things ṣe. mo mọṣẹ́ ṣe gidi gan ni mi ò yọlẹ̀ rárá èmi ò ṣe sílẹ̀kùn ẹ̀ ọ́sílà ni mi ò ọ́sílà gidi tẹ́gbà tiẹ̀ ti mọ ìmúra mi wọ́n máa mọ̀ pé ọ́sílà lè ní pé ó ń gbá lára mi gidi gan ni kò sí nǹkan tí mi ò lè ṣe anything tó bá ti máa dowó báyìí mo rẹ́ẹ̀dì láti ṣe mo dẹ̀ máa ń ṣe dójú àmì ṣó ti tẹ́ bá dẹ̀ tún wò mí dáadáa ẹ sà ẹ máa rí sùúrù àjẹ lára mi ajé wà lára mi gidi kan ni fún mi ètò tó máa ń gbá lára mi tí máa ń jáde báyìí ajé máa ń tẹ̀lé mi anywhere tí n bá lọ tí n bá máa tẹ̀lé mi dọ̀hún kò ń fi mí lẹ̀ rárá ó túmọ̀ sí pé anything tí mo bá dáwọ́ lé báyìí ọlọ́run bá ń gbọ́ ajé ni mo ní oṣù wá wò ṣe mọ̀ pé social media yìí tí wọn bá ń lọ tó ń bọ̀ lórí ẹ̀ tí ò ní nǹkan gidi tó ń ṣe bẹ́ẹ̀ nígbà tí kàn ń ṣẹ́ra nù ẹ́ àwọn followers mi gan akọ̀dọ̀ ń tẹ̀lé ara wa ní àjọ wúlò fúnra wa ó ní mo ṣe wò pé kì í ṣe business ní kúkúrú mo fẹ́ ṣe business mo fẹ́ máa ta ọjà in fact mo fẹ́ máa ta aṣọ. Sure kí n máa lọ sílùú òyìnbó kí n máa lọ Dubai kí n máa wọlé kí n máa jáde kí n máa yọ bí ọjọ́ kí n máa dán kí n máa rúbọ àyè ìṣẹ̀lẹ̀ arábìnrin jẹ́ kí n sọ̀rọ̀ ọmọ mi. ọmọ náà fún one time ni ó ti lo gbogbo ẹ̀pọ̀ ó ti lo slot mi mọ́ tiẹ̀. ẹ tí n bá lo ti mọ́ tèmi màá máa ṣe ẹ̀fọn ẹni tá ẹ sàrí mi ṣe bọ́rọ̀ mi bọ̀ so mo fẹ́ máa daṣọ tẹ́ bá wọ̀ mí dáadáa máa rí pé mo pọ̀ síwájú mo pọ̀ sẹ́yìn mo ní kú stature tó jẹ́ pé ẹni aṣọ tí mo bá bù sára báyìí ó máa yọ tọ́ni ló jẹ́ búbù náà ni. Ah! ẹ ra sà. ẹ ní kúkúrú èdè ẹgbẹ́ ìṣọ́ tèmi tán ní kúkúrú èdè mo fẹ́ máa taṣọ mo fẹ́ ṣe bísíǹsì aṣọ àmọ́ kò sówó lọ́wọ́ mi tí màá fi bẹ̀rẹ̀. ẹ lọ state capital ọlọmọ capital mi. ẹ jọ bíi èèlò lẹ́mọ ní. èèlò ayé ẹ ajẹ́kọ̀ọ́ pọ̀ pé ìdùnnú ajẹ́kọ̀ọ́ pọ̀ jù wá hmm. sílẹ̀. ìgbìmọ̀ pọ̀ jù kí wọ́n kí mi náà kọ́kọ́ mú òye fún mi owó yẹn mi ò mọ bó ṣe mi mọ inú tí mo fẹ́ fi sọ. láì gbé ẹni sẹ́nu. bébí tí wọ́n á rí bí abẹ́ mèrè tí two million. bẹ́ẹ̀ sá. Um, two hmm? um, sister ẹ̀yin kọ́ torí tí n bá ra àwọn aṣọ yẹn tó máa tó kágò ẹ wọ́n ti wà lọ́dọ̀ mi mo sọ pé máa kágò àwọn aṣọ yẹn. ẹ ṣe sà ajá ò ní gbé yín lọ́mọ lọ ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí i ọ̀rọ̀ ajé tó ń sọ yẹn tọ̀dọ̀ mi mi ò ṣúọ̀ torí mi wà tí bá ṣe business máa ń fi gbogbo owó yẹn jẹun ni wọ́n á rò pé bóyá kèmi lọ ìlú òyìnbó mi ì dẹ̀ fẹ́ wàhálà mi ì fẹ́ máa ṣe wàhálà visa eh, kí gbogbo ayé mọ ibi tí mo wà kó o pé kí n ra múlù kékeré kan pé màá kàn tiẹ̀ lè forí mi pamọ́ síbẹ̀ ìhun ni mo ní kẹ́ ẹ bẹ́ẹ̀ mi ṣe àwọn kan máa ń pè yankee but lẹ́dà kan ṣáàkà elédè tó ń jẹ́ amẹ́ríkà united states of america wọ́n fún mi tọ́jú ara mi síbẹ̀ ní sá. amẹ́ríkà yìí sọ pé mo máa sọ tàbí tó bí ẹ ṣe máa kà. nǹkan tó bá wù mí mo ní changes ẹ má bínú sá èyí tó wá jẹ́ problem bẹ̀ gangan ni pé ọ̀rẹ́ mi tó lọ ó ròyìn àwọn flight yẹn ó ní téèyàn bá wo economy èèyàn máa kákò níbi ẹja geisha wọ́n á wò pé kí kákò ah kò bá súra mi mu lórí bẹ ṣe ń wò mí ayẹ́kẹ́ làwọn ọ̀rẹ́ mi máa ń pè mí kì í ṣe pé torí mo kẹtan but mo kẹtan nínú tí bá ká jù because mo ti lárùn mọ́lé ogun ní kékeré so máa affect ẹsẹ̀ mi débi pé èèyàn mẹ́fà ló máa dì mí mú láti dìde ni mo wá pò pé mi ò ní wo economy ẹ jẹ́ kí n wo business class kí n lè nà ọ̀sẹ̀ ibẹ̀ wọ́n lè yàn máa nà ọ̀sẹ̀ èèyàn máa lẹ́yìn èèyàn máa tún nà pa. mi ò lọ rẹ ẹ ní nà ọ̀sẹ̀ gbogbo ẹ ẹni ọlọ́ni rágbòbí o ẹni ọlọ́ni wá ń gbòbí o. kékeré bí amẹ́ríkà ẹ̀dẹ̀ fẹ́ wọ um, business class fún ṣé tó bá dùn ṣó lè jẹun. ló burúkú má wọlé màá wọ́n sùn bẹ́yẹn. okay um, i'm a man of few words so um, ẹ̀yin méjèèjì máa fún ẹ ní five million naira each. Huh? five èmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ sí. òun ló kọ́kọ́ sọ̀rọ̀ five million jẹ́ ká clarify kó wọ́n lọ dúró. wọ́n sọ pé ní sùúrù five million yẹn fún àwa méjèèjì ká pè. no no no no mi pé ẹ̀yin méjèèjì máa fún ní five million naira each ilẹ̀ five million àwọn náà five million. each each each ló pé ṣé èèyàn kan ló ń jẹ each. Ah, ẹ̀wọ̀n tó lajẹ́ kò mọ owó ẹ fi mi ẹ fèsì mi tí ò lajẹ́ bàbá mi ẹbí lọ. ẹ jọ pé account number yín fún mi. Eh, eh, mi ni mo kọ́kọ́ sọ one one. a bank o. a ah, zenith zenith zenith zenith bank. one one four hundred. four hundred. five eighty five. five eighty five. kọ̀ọ̀kan dùn ó dùn ó dùn kan jẹ́ debby client tó náà ló lè sùn. kí ló ṣẹlẹ̀ five million five million ti wọlé. sísè ìfẹ́ mi ni um, ah, network fẹ́. níbo ẹgbẹ́ fún mi sókè sá network yóò dá dídí ojú ìdókòjà ló ṣe èrè ní network lágbo mélòó. wọ́n ní network ẹ̀ ò dá jẹ́ kàn pa kan tó tàn. ok lẹ́tọ̀ kí n ti padà. ó ti padà sà. Ah. ó ti padà uh, um, báńkì olè náà. Sterling Bank ṣo fẹ́ ṣe àwọn jẹ ni. mo pariwo kán lè mọ ni. Um, account number please. zero zero seven five eight nine five two two. ẹ wo inú ẹ léyìn bí ẹ̀yìn nígbà tí ń lo àkáǹtì ẹ̀gán gbogbo owó tó kù lákáǹtì ọkọ̀ jẹ́ hundred naira lè yẹn fẹ́ wọ́ mi ẹ̀sẹ̀ àjẹ́ awo tọ́lọ́ mọ̀ wèrè lára ojú ẹ̀rọ kìnnìkìnnì iná ń gbójú lè ṣe ń jẹ mẹ́rin náà lọ́wọ́ gbẹ̀gbẹ̀. tóun ti dùn ó dúró mi lẹ́ gbòm ló dún. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. yẹ́ẹ̀ ah bàbá. no no no no no okay okay. má jẹ́ ẹja wà báyìí a lè wà báyìí wọn lẹ́nu wọn ni a má jẹ́ kó change mind wọn ṣèmi lè wà ó lè èmi ló yà gan. ẹkùn wọn lẹ wọn ni wọn ń pè lónídùúró wọn ni onídùúró wọn sì wá ń jìnnà jìnnà onídùúró wọn gan yẹgi mọ wọn ń dúró. ẹ sà ẹjọ mo fẹ́ béèrè ah. ṣọwọ ẹ máa dúró. ẹ bá wọlé kò lè kúrò ẹ̀yin lẹni. láti mọ̀ pé ti wọlé nǹkan tí mo wá ń bèèrè ni pé ṣé ó máa dúró. abáníká lónìí kò sẹ́ni tó máa wọ kúrò. bá ṣe náà tí ó ti wà ń bẹ̀rù. ó ti wọlé fáwọn eh. ẹ ṣe sà á ṣe gbọngàn. ṣèbọ̀ sáàgbọ̀n nǹkan tí mò ń sọ fún ọ sọ wọn mọ̀ pé ìgbóná ìgboro lèyìn ń dọ̀pọ̀lọ́ wọ́n bẹ ti lè tutù ìṣe ní òun tìkẹ́tìkẹ́ lẹ́nu ọ wọ́n sì ní bàbá mọ́pọ̀ lọ́tí ọ̀bájọ́ kọ̀ọ̀kan yẹn jọ ẹ̀ ni fọ́nrán àwọn méjèèjì tó ń bẹ lọ́dọ̀ ọ̀gbọ̀rọ̀ jọwọ́ wọn ẹsẹ̀ tí wọ́n dáwọ́ lóhùn sóti gbọ́ gbogbo ara wọn pátápátá kìkì ajé ni. àwọn ọmọ wo tó wà lọ́dọ̀ mi. ìwúrẹ́ tó wọlé tí ọ̀kágbó ó ti dẹnu àmúso ọgbẹ́ tí mo sọ báwo tó bá wọlé bí ọ̀dákágbó ó ti dẹnu àmúso okùn lọ́rọ̀ àwọn méjèèjì tó ti gbọ́. kí ni mo fẹ́ sọ fún àwọn ọmọ iná ọ̀hún. báàgì mi dà mo yín sẹ báyìí lẹbi mi tutù mi ẹ tutù lẹbi mi tutù ah mo dà lára ah fàyè mi tóbi. àgàbàbọ̀ sáà lólè ah wà ok. kankan kankan ṣẹlẹ̀ ni mo dẹ̀ ní láti bá èèyàn kan láàrin yín sọ̀rọ̀ ẹ jọ um, ta ló ṣe ń po gentle díẹ̀ inú ẹ̀yin méjèèjì. mo rí i pé jù mí lè ń wò ah. ẹ ti ń gbé wa síra wọn nìyẹn ah. ẹ ṣẹlẹ̀ mi kì í ṣe pé mi ò dá o mo dá gan bọ sùúrù yẹn mi ò mi ò jogún ẹ rárá ah. mi gbẹ tírígà ha mo ti tírígà so tó bá pẹ́ fẹ́ lọ jà ní ẹ̀kan sọ fẹ́ mi pọ̀pẹ́ tó gentle jù òun òun sì kú òun sì máa farabalẹ̀ gbọ́ náà kó tó gbèrè ẹ̀ tó dé. Eh, eh, eh actually èmi ni mi gentle tó bá jẹ́ pé ẹni tó gentle lẹ̀ wá bóyá fẹ́ fún ní nǹkan wọn àbẹ fẹ́ dá ló bá yàtọ̀ àbẹ fẹ́ ṣe nǹkan tó special fún èmi ni mo gentle jù lára àwọn jẹjẹ ṣe rí in fact mo tutù bí mo ṣe rẹwà lójú bẹ́ẹ̀ ni mo ṣe dá níwà ìwà mi tutù bí àdàbà ni mo tún nice. wọ́n béèrè ní introvert and extrovert èmi náà nice. but o mm. nice tó mi. kọ́tà ìjọba sọ pé ẹ̀yin lẹ gentle. in fact kò tí ẹ pé mo tutù kan. Ah mo jẹmi ó pẹ́ǹdì àmù díẹ̀ náà ah, mo ah, jẹmi. Ah, jẹ́ kí n rí ẹ fẹ́ rí mi. sọ kankan. ẹ fẹ́ dá mi rí. ṣé inú master bedroom ni. no no n ṣe bedroom ọkọ máa sọ níbi láti rìn dúró mi. mo wá ń kọ́nà mi. wọ́n lọ fẹ́ rí ẹ ní living room dídé náà fẹ́ bá wọn sọ ní bóyá master bedroom náà fẹ́. wọ́n ní bí ni wọ́n ní tàwọn kò fẹ́ sáré ní ìlú mọ̀ kó lè dààmú tètè kó mọ̀ kó tó fẹ́ sọ. ọ̀dà òtún wà ó yà ẹ̀jà rẹ̀ ẹ̀ ṣe. àwọn ọmọ lára o. Yeah, go to me. Okay. Ìwọ ló gentle, so tó ẹ̀mí feel pé kí n bá ẹ sọ̀rọ̀ yìí. Ṣorí ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ wọ́n láàkì yín, wọ́n láàkì yín kódà ó wù mí pé kí bá yín ṣeré lálẹ́ ẹ̀yin méjèèjì kájọ wà. Ah, ẹbí sùn ẹ má bínú ṣé èmi lè fẹ́ bá ṣeré ní àbọ̀rọ̀ mi. ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì mo sọ pé kí n fún ipa kó kájọ ṣeré kí lè ṣètò yín. ẹ fẹ́ pa wá ní ìpapọ̀ kí ẹ pa wá sójú kan náà àhá kí n ṣe báyẹn o ah, a lè má lòun lọ́wọ́ bọ́ tí wàá ta à ń ṣe nǹkan ìdọ̀tí báyẹn ẹ̀rù ń ṣe àwọn mí ìbáṣe wa yẹn a kórìíra ìdọ̀tí in fact a kórìíra ìhòòhò ara wa a kì í jọrọ ìpapọ̀ bá ṣe jọjọ́ rẹ̀ tó yẹ a máa ń ṣe nǹkan wa lọ́tọ̀ọ̀tọ̀ ni àárọ̀ a kì í ṣe nǹkan pàlàpàlà báyẹn nǹkan ìdọ̀tí yẹn nínú ní ìwọ́dù jẹ́ńtù. bí mo ṣe wá jẹ́ńtù èrè ọ̀dẹ ṣé mo sọ wípé mo jẹ́ńtù lọ́wọ́ fọ̀wọ́ lọ mí ni ọ̀dẹ̀ máa bá wọn sọ. yàrá nǹkan tẹ́ ṣáà ń sọ ni pé ẹ fẹ́ parapọ̀ sójú kan náà eh. àtẹnu àtọ̀rẹ́ mi kẹ́ parapọ̀ síbì kan kò sí wàhálà ẹ jẹ́ àlọ́ bá sọ. ẹ jẹ́ àlọ́ bá sọ àbí àṣà máa bá sọ kẹ́ tó bẹ̀rẹ̀. Okay. Okay.

bá a ló fi yẹ wọn. ṣé àwọn dúró fún kọ́sọ́mà ò. ṣé bí òun fẹ́ ṣe tírí sọ. Thank you. ló ṣe. kí ló ṣe èkó ni ẹ̀mí. irú àlàkàrà ò lè ná. wọ́n máa rí ní tàmárí. òun pẹ̀lú àwọn tá a tún ní báyìí wò lọ́hùn. jẹ́mi ní pé pásítọ̀ wú sí sí báyìí wọ́n bá mi gbàdúrà fún mi lóde ó ń pẹ̀lú àwọn táwọn ajá ló fi wọn. wọn kọ lọ. owó tí wọ́n ń bọ̀. Ah, ẹ káàbọ̀ ah, ẹ káàbọ̀. ẹ tó lé ṣé wàá òkè. àwa òkè. Ṣẹ́yìn náà wà òkè. Tẹ́yìn bá tiẹ̀ ti wà òkè. Àwa náà ó dé wà yá yín. Mo wà òkè náà, mo wà òkè ẹ sọ̀rọ̀ sàn nǹkan kan wà nínú mi tẹ́ fẹ́ sọ sí. lóòótọ́ ni mo fẹ́ sọ kankan nǹkan wà nínú mi tí mo fẹ́ sọ bọ́ tí màá ṣe sọ ẹ̀ ni. ok. ṣebí ó wù mí kí n fún yín lówó sí i ó wù mí kí n fún yín lówó sí i mo wá pé èmi àti ẹ̀yin kájọ mo kájọ ní nice time kí bá mi ṣeré kí mi náà bá yín ṣeré ká ṣeré wọnú yàrá ẹ̀wọ̀n màdé wàá fún yín ní owó sí i ẹ fẹ́ bá wa ṣeré ẹ fẹ́ bá yín ṣeré ẹ fẹ́ fún wa lówó kún nǹkan tẹ́ ti fún wa ẹ ló advice mi. ìbò ẹ nígbà tí làágùn jìnnà wọn náà ṣekú rẹ àṣẹ ẹ̀kọ́ àjọyọ̀ tó gbádùn mi àlálàáfíà ṣé ní gbogbo nǹkan tẹ̀yìn ń rò yìí àwa ti wò kẹ́ tó dé pé kẹ́kọ̀ọ́ tí ẹ ju wá sí wa lásán àwọn àhàn straight ṣé ti in fact àwa gan ti ń plan àti kọ́kọ́ jù sí i bẹ̀rẹ̀ eléyìí tẹ̀síwájú ọ̀dọ́ àwọn ìfẹ́ sí a máa bá yín ṣeré a máa dá láàmú gidi gan o. méjèèjì papọ̀. kò ní òun ní ìrọ̀rùn fún àwọn ọ̀gbẹ́kìn ìṣàlàyé ọ̀rẹ́ mi pé bóyá àgbẹ̀rì ẹ̀yin kámẹ́rà méjèèjì wá ṣe bí ẹ̀yin ṣe bẹ̀rẹ̀ àwọn méjèèjì náà àtúnṣe àtúnṣe àti ẹ wo bí àwọn tí ọ̀là àlùbáríkà tó yí gan aṣẹ́ lọ́fẹ̀ẹ́ kí la lápò àwọn orí ẹ̀pù àmọ́ rẹ̀pù ni ẹja lọ. ọmọ ẹ má wàá gùn jù ọjà rẹ gẹ́ẹ̀sì kan kọ́kọ́ bá gbadá. ẹ ẹ jẹ́ ká wọnú guest room. gẹ́ẹ̀sì ni wá ṣe ká bí wọ́n guest room ni. gẹ́ẹ̀sì ni wá ẹ̀yẹ ẹ̀míṣọ́ ẹ̀míṣọ́ ọlọ́run máa ṣe é bá ṣe bá ṣe. ẹ ti mú ẹgbẹ́ gbára aṣọ ni wọ́n ti mú ẹgbẹ́ gbára Ah, um, uh, ladies. Ah, um, no, no, no, it, it's okay. Um, but call me receive call from uh, business call then, so mo ní láti attend. Ah, but what to call ṣẹlẹ̀ ni pé ó ṣe wù mí láti ṣe yín lóore Ah, but mo mo bí ẹ ti fẹ́ máa lọ. Ah, bóyá pé bá ti fẹ́ máa lọ bóyá kájọ máa lọ sí. Kẹ́yìn tó wọlé lẹ́ẹ̀kan ń sọ bíi pé kóun máa lọ bọ̀ ní èmi ni mo ṣe ń sọ pé kó dúró. Tòní rẹ́dí àti dúró rẹ́dí àti dọ̀ ṣé ò ṣe èrè ṣá ìgbà wo ni mo sọ fún ẹ pé mo fẹ́ máa. ń dìde ṣé òun dìde òun dìde kí ni ṣé bí mò ń mí síwájú mò ń mí sẹ́yìn ni ṣé kó tó di pé wọ́n wọlé mi ò sọ pé tiẹ̀ wọ̀n ni kí n ṣe fara rọ wọn sí i. Ah! ẹ má bínú ṣàjàre ṣe rí ẹ bí mo ṣe wà ní ìlú o gbogbo nǹkan tẹ bá ti fẹ́ láti àgọ́ làwọn ẹgbẹ́ gbogbo nǹkan tẹ bá ti let me speak for myself okay gbogbo nǹkan tẹ bá ti fẹ́ láti àgọ́dọ̀ mi mo ready láti ṣe tẹ bá ní kí n wá gbé pẹ̀lú yín bí mo rẹ́dì láti máa gbé tẹ bá ní kí n wà pẹ̀lú yín bí dọ̀là mo rẹ́dì láti wà pẹ̀lú yín tẹ bá ní kí n tẹ̀lé yín jáde mo rẹ́dì láti tẹ̀lé yín jáde tẹ bá ní kí n di pa yín mo rẹ́dì láti di pa yín mo lè fi bísínẹ́sì yẹn aṣọ ah! mo fẹ́ lè fi bísínẹ́sì aṣọ yẹn sílẹ̀ kí n máa wá ṣiṣẹ́ lábẹ́ yín tẹ bàbá mi. it's okay ẹ tẹ̀lé láti tẹ̀lé jáde so um, tẹ bá lè dúró ń bá yẹ kókó dúró two hours I'll be back tí bá dẹ̀ ti dé máa kàn tẹ níbi tí mo stop sí ṣòro ẹ fi ìlà tó ń kò sí problem. ìlà tó ń kàn ẹ má lórí fún ẹgbàá mi ẹ jẹ́ àjọba lọ. ọ̀ya. Oh, hello. hello um, ìwọ náà ni mo bá sọ̀rọ̀. ẹ̀mí náà wà pẹ̀lú. lọ́nà kò ní ìdíwọ́ dúró sí ọ́fíìsì onílà tẹ̀lé mi jáde. Eh. Um, yes onílà tẹ̀lé mi. kí ló dé. Um, jọ̀ọ́ ẹ má ṣe yamayama o. Eh, eh ni wọ́n fi jẹ́ kọ́ fúrò lọ ọ̀tọ́ bá wọn ni kò ṣe ẹ má ẹ má ṣe ẹni tí lọ. ẹ sọ fún tẹ́lẹ̀ owó ìrànwọ́ kí wọ́n má ṣe bàlàbàlà kí wọ́n má kọjá ayé wọn. ẹ má ṣe má ṣe tó nǹkan tí mo sọ yìí ni ẹ jẹ́ kọ́ fúrò rẹ̀. ọ̀rẹ́ kò sí pẹ́ẹ́bẹ̀. gé tí wọ́n ti ń dárúkọ kíṣìn ní ẹ̀sìn. ẹ lọ yẹ bọ̀ rí lẹ́nu bá pa ọmọ ọmọ lọ́sùn. ìkó ìkó ìjọsẹ ìjọ kan bá la. ẹ ṣe. ọlọ́run aṣọ ìlọ̀ṣọ́ ẹni safe outing. ọlọ́run ọba yín ṣe ẹ sì fìlà tó ẹ kọjá yẹn ẹ bá mi bẹ̀. kò sí wàhálà ẹ tiri ẹ máa bá bọ̀ ó bá wù mí nìsín níṣẹ́ rẹ fún gbogbo owó tó rí kinní ni. torí màmá ń wo ní sùn wọn wọn rà. màá ti ní pé kí n wá. àwọn nǹkan tí bàbá máa ní kí èèyàn ṣe òun easy kí òun mọ̀ tó fẹ́ ní kí wọ́n ṣe ń sìn ọkọ bàbá yìí owó ló máa ń le ni ó máa ń le ni mo sáré owó mo sáré owó mo sáré owó owó dẹ́nsì yìí àlàáfíà ọ̀gbà àlàáfíà lọ ni mi ì bá àlàáfíà gbogbo èèyàn ti rí mi wèrè mo dá ṣe mo dá ìwé nìkan bá àwọn àjọ ló ń gbé. Ah! ìwọ̀n ọmọ tí wọ́n bá ń sìn. ọlọ́nà ilé ti ń sú mi ó ti ń sú mi. ṣùgbọ́n wọn kí pé ká máa kékeré máma dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbogbo. Ayọ̀délé. Bàbá. A ní gbogbo ìgbàkigbà tí n bá ti pè ọ́ tó bá ti ń jẹ́ pè jẹ́ kọ́kàn rí ọmọ balẹ̀. Àkàbà faratilẹ̀ faratilé àkàbà tó bá faratilé kan sóṣèṣe kó ṣubú ni. Bí mo mọ sọ, ẹni kò ní yẹ̀ ṣubú. kò ní yẹ̀ ṣubú kò ní yẹ̀ ṣubú. àwọn ọmọ méjèèjì tí mo sọ fún ọ tí mo ní kó o bá lájọṣepọ̀ tó o bá sì ti bá wọn lájọṣepọ̀ tó kó o fi kíní kó o fi kó ojú ara wọn ṣẹ́pà méjèèjì náà lélẹ́yìn. òun nìyẹn. àbí tẹnìkan. àwọn méjèèjì. àwọn méjèèjì. bẹ́ẹ̀ ni bí mo ṣe ní kó o ṣe bẹ́ẹ̀ ló ṣe ṣe. bẹ́ẹ̀ ni bàbá. tó bá jẹ́ bèbí ọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ èyí ọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀. ẹ̀yin tó bá jẹ́ ẹ wá jẹ́rìí sí i ẹ wá jẹ́rìí sí i mo ní kẹ́ ẹ wá jẹ́rìí sí i mo ti nílé ọlọ́dẹ ọlọ́dẹ ń bọ́ mi sáré o níjọ́ tí mo sì délé aláyàyọ̀ ni wọ́n bá mi yọ̀ ṣẹ̀ṣẹ̀ níjọ́ tí mo délé àgbọn mi rẹ̀ gùn níjọ́ náà àwọn ẹlẹ́yẹ̀wò rẹ̀ bá Ọ̀rúnmìlà lálejò wọ́n wọlé kí bàbá rẹ̀ ẹ̀rọ tí wá Ọ̀rúnmìlà lóhùn òlọ́lọ́ wọ́n ní kọ́ra rẹ̀ gbàwé rẹ̀ Ọ̀rúnmìlà lóhùn ọ̀gbọ́dọ̀ gbàwé wọ́n ní nítorí pé kí ni ipò olúkúkúdùgbò lẹ́yìn kúlé ẹ̀yin rúmọlẹ̀ tẹ́ wàá bẹ́ẹ̀ jọ kínní àná tọ́run mi là àtàwọn ẹlẹ́yẹ ń ṣèmùlẹ̀ ó yẹ wá gbégbá ìrìn àjò tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹgbẹ́ ọmọ níyàn ọmọ níyàn ayọ̀dẹ́lẹ́ ó yẹ kí wọn náà ti dọkùnrin ìwèrè gbélé yín ni nígbà tí gbá igbá lásán lọ lọ́wọ́ mi ọ̀n sá sẹ́yìn èbó ni díẹ̀ yẹn mo fi ṣàṣejẹ fún ẹ níjọ́ wo kí ni kí ló ń ṣe ọ́ ó yẹ kí wọn náà ti dọkùnrin ìgbà tí mo gbé dádìrì sí kí ló ṣe. ẹ ó pòórá ni. ó pòórá ni ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ́n yọ sọnù sọ̀rọ̀ àmọ́ méjèèjì lórílẹ̀ ayé bí wọ́n ṣe pòórá lọ́kọ̀ọ̀kan nu èmi lúgbúlúgbú ojú ọlọ́mọ sọ bẹ́ẹ̀ jágun aṣọ nílé mi ẹ̀rù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀. Ah, bágbẹ́ ni ọba sọ̀rọ̀ ní tìdí bọ́lé báláàmú ọba sọ̀rọ̀ mú sí tìdí bẹ̀ gbòògiri ewúrẹ́ ni ọmọ sẹ́fì láyé ọmọ ẹranko mi ẹ̀dá náà rú. sórí mi rẹ ìdá ìdánwò nínú mi àwọn pààyàn ti ọ̀pọ̀ àtẹ̀jẹ̀ hmm. èèyàn sílẹ̀. ìgbàdì máa lówó lọ́wọ́. ó ṣe bàbá ṣe ń pààyàn tẹ̀tẹ̀jẹ̀ hmm. lẹ́nu wọ́n máa lówó. ìgbà máa lówó ẹ máa jẹ́ máa pààyàn lọ. àpààyàn tó pọ̀ àmọ́ wọ́n ọ̀dájú kí ló dé ní ìdájú ẹ kí máa rówó ni ọmọ ni náà ni tó ọmọ pé sẹ́kísẹ́ ló gbé rán mi èsì késì lèmi náà sì máa fún ẹ tó ti bá ọkàn rẹ balẹ̀. ẹ ẹ bàbá ẹjọ́ mo fẹ́ fi ẹjọ́ kan náà àwọn àjọ ní ẹ̀sùn yìí ó máa ń lé kókó mọ́ mi ni. ọmọ ìlẹ̀ kókó mọ́ kí ni orúkọ tó fóun. sọ́yẹ̀rì sanjari sanjari ó máa ń lé kókó mọ́ ṣé ti pọ̀ jù. fìlú lẹ́fìn tó ti gbọ́ tó bá dọ̀gàdọ̀ òun wọ́n pẹ̀ lẹ́dàá rẹ̀ wọ́n bá sọ wọ́n bá sọ pé kí n fọ́ lẹ́dàá rẹ̀ ń kọ̀kọ́ ní ìlú ọtí wọn lórí ni fún un eh, eh. sórí rẹ̀ fẹ́ burú sórí rẹ̀ burú ni ó sì èrè ni ó sì èrè ni àjàrún kọlà ọkọlà eh, ọkọlà ọkọlà ah, ah, ah. ọwà ló gbọ́dọ̀ sí ọ lẹ́nu yóò sì á sí ọ máa yí ẹ̀jẹ̀ tó jáde wọn kọlà fún wèrè ọ̀dà wọ́n fi yóò lẹ́nu. everything ti ṣe. ìwọ́n sórí bàbá ẹ̀kú sí tèmi bá ti ń lépo lójú ó ti gbọ́ ẹ̀ka kan ò ní ṣèwọ́ náà ikú tí ọba pa wọn nìkan lọ́ọ̀rẹ́ pa ẹlòmíì ni àbí àpapọ̀ òfurufú lórí pọ̀ fẹ́ lówó ni ọ̀rọ̀ mi lọ́rùn ó fún yín lọ́rùn ẹ má jà pàdé mọ́ ẹ má jà síbẹ̀ ìta àṣẹ náà ti tó. ikú ò jẹran ẹ̀jẹ̀ ni kú mu àlùwá ikú tó jẹrẹ rí ni hmm. ẹ̀jẹ̀ ni kú mu hmm. wọ́n ti fẹ̀jẹ̀ wọn ṣe tuntun àwọn àgbààgbà nsọ́ nsọ́ má sọ má sọ má sọ ọ́nà yàrá ọ̀dọ̀ olówó orí mi ò wò pé mo ti dá ojú ọ. Eh, kó lè dà kó lè dùn náà mọ̀ bá lọ ọmọ hmm, pé ìwọ ní mí lára eh, ọ̀rẹ́ mi tó le kokoko èmi náà wàá fẹ́ fún ọ níjìyà tí ó le kokoko ọmọ rẹ ń jẹwé ọmọ àwọn eré ẹ̀yìn ìwọ ta ìwọ jẹ kémi ọ jẹ ọ tàyí ní àtòrí ńláńlá àwọn mo bọ tí ò ní mú nira lọ mm. wọn ní èso ọmọ bẹ́ẹ̀ sí mi ẹ mm. ògiri mú kọ ọyọ dín. Mm. mo tẹ mú nǹkan mi. nǹkan mi. ilé ìpọ̀. ṣé kí ní kí tiẹ̀ ta lójú ẹ̀mí ẹ̀ ń gbà ni ọmọ àríbá ti ṣe mọ́. yọ̀dí yọ̀dí yọ̀dí yọ̀dí má ṣe yé o o sì gbọ́dọ̀ fọwọ́ ra bẹ̀ ìrìnbọn ṣe ní eléyìí tí ọ̀pọ̀ seventy two náà lọ jẹ. Ah seventy two ni wọ́n ní ògbésẹ́ tó lè fún mi lọ́wọ́. ọwọ́ o ṣe lójú. ojú ẹgbójú bá gbóná ń lò ẹyin kò sí ètò ogbó tó lò ní lò síra wọn. Ah. yí ah! àwọ̀ mi lóde bẹ̀rẹ̀ yọ ẹyin dáadáa. àtọ̀ ah! bẹ̀rẹ̀ ni o àtọ̀ <laughs> bẹ̀rẹ̀ ni o. obìnrin ń Ọ̀dìjà báwo ọmọ ilé ìdá. Iṣẹ́ àwọn ọba ìdí mẹ́sì. Ọmọ orí rẹ̀ ń bá sọ̀rọ̀ ń pọ̀ fún ẹ lọ. Ah. Mo wẹ̀ mí bí iye kọjá bá mo ń wẹ̀ lọ mo ń wẹ̀ bọ̀ ń pọ̀ fún ẹ lọ bó ṣe pọ̀ fún ẹ mo rí ẹ̀. Ó ṣe má ṣe. Bí èṣe wọ́n fún mi ló ṣe rí mi. Láwọn ọjọ́ èmi àti ọjọ́ ọdún máa bú ọmọ ibi tó fi sí. Kí ló wọ́n mọ ibi tó tọ́jú ẹ̀ sí náà? odidi èèyàn òdìbò kọ̀tọ́ yọ pọ̀ tí ẹ̀rọ bí orí kò wá ọjọ́ ayé ti bàjẹ́ gbogbo kan ló mẹ́fà yẹn bá mi lọ́ọ̀ kẹ̀pa ẹni kan máa wọ bẹ̀ èmi àti bẹ́ẹ̀ mi nìkan ni ẹ ẹ ṣá wọlé ẹkọ ẹ fẹ́ ẹkọ bá wọlé ayé ti bàjẹ́ lọ. ètò olóòwò ètò olóòwò ọlọ́wọ́ àti bẹ́ẹ̀ ti ọ̀gbọ́n àti bá fún un tí wọ́n ti ká gidi ó fún ìnáwó rí ìdìbò ọlọ́wọ́ tẹ̀ ní ẹni náà tẹ̀ níbo ìdìbò ayé ti bọ̀ ayé ti bàjẹ́ ọgbọ́n ìwọ̀n tó lọ́wọ́ o ti máa ń ṣọ́. ó tó wọnú wọn tó gbọmọ náà nìyẹn o ṣẹ̀yìn máa ń wọ́n. èyí tó wọnú wọn. security o. wàhálà wàhálà wàhálà. mi ò mọ̀ fún o mi ò mọ̀ gbé ṣùgbọ́n káyé sáti yẹ ni bàbá mi mọ̀ o mi ò mọ̀ fún o èmi ò mọ̀ gbé. káyé sáàtì yẹ ni lèmi mọ̀ o. bàbá wọn ni wá ọtí. ẹkújọ mẹta ẹkújọ mẹ́ta ni owó owó mi ẹni àgbéyàwó bọ̀ bá ẹmú ilé-iṣẹ́ tó mo ti parí iṣẹ́ rẹ̀ sórí ibi tó àná mi dé mo ti jẹ kọjá ń dá ọ pé ibi tó àná dé kọjá bá mi ó ti kú ọ̀lẹ́rọ̀ mi sọ̀rọ̀ ó ti dolúgbòhùn olúgbòhùn ni iná ràn ọkọ ọmọ náà tí ó tọwọ́ bí rú ọwọ́ rẹ̀ dà ọjà gbà tó ṣe fún ọlọ́gùn ní ọ̀jẹ́. bàbá ó dá yín lójú pé ó máa ṣiṣẹ́. ó sì fẹ́ mọ rìn ní jàgbé èmi ṣiṣẹ́ fún oníṣọ́ dá mi lójú sọ ma tuntun wá jà pọ̀pá bàjẹ́ wo bí sọ ti lẹ́ni tó ti ṣe nǹkan tó bí ọ nínú rí. bàbá mo ní ex-boyfriend mi kan ó cheat mi ó break out mi wàá fẹ́ bá wí àrà tó bá wù ọ́ yà sọ pé kọ́ mọ̀ dáa lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọmọdé mi mo sọ bẹ́ẹ̀ fún ọ dẹ́wò. bí ọdún bí ọdún bí ọdún bí ọdún bí ọdún. <laughs> sọ dá mi lójú abẹ́ ẹ̀ mọ́ gbọ́rọ̀ iṣẹ́ tí mo ti ń ṣe bọ̀ tó ti lé lógún ọdún. Hello, babe. Babe Afana. Hello, Bíọ́dún. Ẹ ó ti tó jàre. Ìwọ, ìwọ break out tèmi. O cheat mi àbí? Jẹ́ kí n sòtọ́ fún ẹ. Sórí sórí nígbà yẹn, ó ní gẹ́ẹ̀ kan tẹ́yìn méjì jọ wà lójú ọpọ́n. Gẹ́ẹ̀ yẹn dẹ̀ ní Amẹ́ríkà ló ti wà. Ọmọ yẹn ṣe ṣùgbọ́n owó kọ̀ ọ́. Ṣé àwọn owó nìkan ló lè ṣe? Owó dẹ̀ lọ. tó mo mú òun rẹ̀ fi wọlé má bínú bó ṣe jẹ́ nìyẹn. kí má bínú oríṣiríṣi láì tí ẹ kò gbọ́ mi mo fẹ́ kó ṣe ìrànkọ́ fún mi sìn mo fẹ́ kó máa gbó bí ajá. ajá kí n gbó àti kí n gbó bí ajá <laughs> nǹkan tó fẹ́ nìyẹn kí n gbó bí ajá ah, ok na màá gbó fún ẹ nà <laughs> ṣé o ti ń gbọ́ gbọ́. ó ti tó ti tó ti tó. ó try gan <laughs> ẹ mò ń gbọ́ kiri ojú kankan ẹ sọ fún mi náà sọ fún mi gbọ́ ẹ. now mo fẹ́ kó máa dún bíi ológbò. kí dúró ológbò kí dúró ológbò <laughs> torí yẹn ìyẹn ló rọrùn jù fún mi láyé ológbò sórí pàtàkì kékeré ẹ ó ní ológbò kan táwọn á ń sìn gbà ẹ ah ooo jẹ́ kí n rántí ológbò yẹn ṣe máa ń dùn ooo ok àti míà. Ah, ṣe pa kí mi gbó ṣiṣẹ́. kò ṣiṣẹ́ mélòó mélòó orú rẹ̀ tèmi ti ṣe fáwọn èèyàn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí ò múre ni bó bá ṣe pé ẹ bá múre lọ́yẹ kí n ti sẹ́lò mí ìdàjànú tó ti gbọ́. so ti máa post picture báyìí wọ́n máa láìkè ẹbí nìkan náà máa rí. ìwọ nìkan ni mo fẹ́ tẹ̀lé ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ so ti lọ́ọ́ lu ọba rí. àná mi ò tí ì lọ rí. ọ lọ lu ọba ọ̀dà àwọn ohun wọn ìrìn àjò ó ní kúrò lórí ibi tọ́wọ́ àwọn ó sì máa bá àwọn òyìnbó sọ̀rọ̀ lamẹ́ríkà mo tún fẹ́ dágbára mi wò fún àwọn kéèké fóònù yìí. pápá ọmọ ẹ̀tọ́ wá bá ní onímọ̀ onímọ̀ onímọ̀ sọ́run tó ń sọ lẹ́nu èmi. so bàbá so ti má post picture báyìí èmi nìkan náà máa rí ah, ah. Ah, wọ́n gbé ní Instagram. sọ gbọ́ ẹni tó ní kíní tẹ máa ń kó kan sí lórí tó dákọ kí lórúkọ kíní tó sọ pé ẹ fẹ́ post lé lórí. Instagram. ẹni tó ní gangan bọ́ bá ní ọwọ́ wèrè ibi kíbi tó wà yóò wọ̀ wèrè. máàkì ah bàbá. kí ló borúkọ rẹ̀. máàkì. nǹkan ó ṣe tó o bá sọ pé nǹkan ó ṣe é. Ah, bàbá ìṣe gan. ọmọ náà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ọjà bá ń ṣe ti bí nìyí ó. àìsàn yìí bá transfer èló ló kù náà ok bàbá yín transfer sí. ṣé nǹkan ọmọ sí ọ. Ah, bàbá yín transfer owó yín tó kù ni. lórí fóònù wo. bàbá owó lásán ni transfer lásán ni mi ní fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ah, fóònù. ó ti jà mọ́ láòrò wọ́n sì ti lò gbẹ́rẹ̀ àbẹ́tígbẹ́rọ̀ ọmọ ẹ̀ látẹ̀yìn rí i ebi mo ti kì ọ́ nílò pé àsìkò kásìkò tó bá ti fẹ́ bá mi ṣe nǹkan tó bá jẹ́ sàkáàní ọ̀dọ̀ tèmi lúgbúlúgbú ojú ọlọ́ni ò gbọ́dọ̀ fẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ ló fún mi sọ́ọ̀mù pàǹdà ló ló gbé dání mi. <laughs> bàbá transfer lásán ni ibi kì í ṣe ìgbowó sí yín ni. àwọn owó lọ́wọ́ àwọn àjànú ikú tó pẹlẹ́ ní ẹ̀sọ́ yẹn kó tó pẹlẹ́ wúrẹ́ tó ní kéèyàn máa gbó bí ajá tó gbó bí ajá ó ní ọmọ dúbú máa dún bí mi Oh, ok mi dẹ̀ ní cash lọ́wọ́ àmọ́ ti máa délé bàbá yín send owó yín. ìyún tẹ́ mi lọ́rùn o ò ní sori burúkú o wọn bá fẹ́ pè mí má fi fóònù eléyìí pè mí o tọ́wọ́ bá fi pè mí kánnakánná ọ̀nà ọmọ ẹ̀gá o ìjà ó sì wà o so ti gbọ́. mo ti gbọ́ yín bàbá ẹ ṣé màá send owó yín ti máa délé. yóò dáa fún ọ wọ́n á sọ pé àwọn ọkùnrin báyìí kójú àwọn ọkùnrin náà fọ́. lásìkò yẹ kí olúwa rẹ̀ náà lámójú kúrò ní ntọ́mọdé yìí dì sẹ́yìn bójú bá pa fílì èmi gan lè fàkà jẹ̀kọ́ àmọ́ bẹ́lẹ̀ dárí ọba mu yóò tún padà wá fún ìfẹsẹ̀ nǹkan mi mú kó fún mi. ọ̀gá wa ẹ mọ̀ dá mi lóhùn torí tẹ́ bá pè mí lẹ́lẹ́kan èmi náà mọ̀ ń dá ọ̀gá wa. mo ń dáhùn. ẹ sọ̀rọ̀ sókè jàre. dé mo ń dáhùn. ẹ ṣe rí ẹ mọ̀ pé mi làjọ kan èmi ló sì yẹ kí n kó àjọ ṣùgbọ́n awóyọyọ lèmi máa ń láìkí kémi máa fi tèmi ṣe ó ti yẹ yín mo prefer kí n máa kó àjọ mẹ́ta mẹ́rin márùn pọ̀ gẹ́gẹ́ bí ọmọ gbòòrò tèmi jẹ́ ó ti yẹ yín sìn so uh, fún èní èní tó yẹ kí n kó àjọ mi máa gbé fún ghost pupa ẹ̀ kó n ṣe kí ni kó kó àjọ tiẹ̀. ghost pupa bíi ti báwo ṣó sọ fún mi pé mo fẹ́ rà kájọ ń báyìí mi ò láìkí o kò tí kùn mi. Ah, má bínú má bínú má bínú ẹ má wọrí jẹun kó nǹkan mi fúnra mi o ṣe jẹ́ kóun kò lóòótọ́. irọ́ ah. ah, pankẹ́rẹ́ mẹ́ta péré tèmi. mo pé nǹkan tiẹ̀ bí ọmọ tàbí ọmọ ta ló máa ṣe. ọ̀pọ̀ta òun ṣe èèyàn. sọ bẹ́ẹ̀ kó lè jẹ́ kóun kò. débi kájọ kí n kájọ. bá kó bá kó kó kó kó. kò sí wàhálà ńlá yìí àjọ tèmi ò pọ̀ náà àmọ́ ẹ mọ̀ kọ́ tẹ máa bá mi ṣe ń sìn hmm. ẹ bá mi níkẹ́. ẹ jó wọn ah! ẹ wú kẹ́ ẹ wú dáadáa ẹ jó wọn ẹ jó wọn mélòó tàṣí lọ rí àádọ́ta fifty mi ó yá ó yá kejì kejì ẹ dáhùn ah. Ah, ẹ wo ló fẹ́ gbọ́ pé lè jẹ́ ah. farabalẹ̀ kájọ tèmi farabalẹ̀ kó ẹ tún tọ́ ayé lẹ́ máa tọ́ka ibi tí wàá gbá wàá gbá. wọ́n bá súnmọ́ súnmọ́ súnmọ́ ọmọ ọ̀daràn rẹ̀ fámìlì wọn nìyẹn tí mi ò bá kásán kan náà mo ní tí mi ò bá kásán kan jọ kí ni ọ̀rẹ́ mi kí ló ṣe fún ìdí kí ni ọ̀rẹ́ mi ṣe fún rọyìn tó ṣe jẹ́ pé òun lè dísáì láti fi ṣe ògbóró kí ni nǹkan tí ọ̀rẹ́ mi tó ṣe fún ẹ̀gbọ́n ẹ nígbà tó ní kó lọ wá èèyàn wá bóyá kó fi bọrí ni àbí kó fi ṣàgùn ni àbí kó fi ṣe wọ́tẹ̀wà tó fi ṣe bí òtẹ́ẹ̀lì bó ṣe wá tóbi tó kò rí receptionist kó mu kò rí kúkú wọn kó mu kò rí cleaner kó mu kò réyàn lórí títì kó mu ó wá jẹ́ ọ̀rẹ́ mi ló mú láti fi bọ̀rí jọ kí nìkan tó ṣe. lẹ́nu lẹ́nu ìṣe ìjà fún ọ̀gbìn ọ̀rẹ́ yín bọ̀rí bọ̀dá mi ò mọ̀ kankan pẹ̀lú wọn kí n sọ ìbọn ó ń lójú because gbogbo ẹ ti sún mi àpò ń gbóríṣiríṣi nǹkan ni bí bíbá ṣe tóbi tó yìí dádì mi ló ní owó dádì wa là ń ná kò ń ṣe owó ẹ̀gbọ́n mi là ń ná dádì wa ló lówó. dádì yín ọ̀hún kan tá báwo la ṣe mọ̀ kọ́ ṣe lówó báwo la ṣe mọ ìpínlẹ̀ dádì yìí kí la mọ̀ tí wọ́n fi pinlẹ̀ bíbà yìí kan pàápàá báwo ni wọ́n ṣe mọ́ sórí tí mo bá la bá mú ẹ lọ́rùn ẹ̀kẹ́ mo máa ro dádì ẹ lọ́nà ọ̀run àbórí ìta ẹ ni ah! bàdẹ̀ ṣe ń sọ bá ṣe ń bẹ kọ́ lòún parẹ́ ó jáwèrè ni ah! a ní ẹ̀gbọ́n ẹ ó fọ̀rẹ́ mi ṣògo owó òun sọ̀rọ̀ dádì ẹ àbáyé dádì ẹ fẹ́ ta lọ́nà ọ̀run ni ẹ̀gbọ́n sori pé àmì wà wájú orí ẹ̀ rẹ̀ sori pé àmì wà bẹ̀ sori tí má ṣe gbò sí báyìí. wọ́n ti pẹ́tẹ́ tí ń ṣe eléyìí lè máa fi ṣàṣemọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa bá yín nà tó bí owó. òkè báwo lọ̀rẹ́ mi ṣe wá pòórá lábẹ́ kò yẹ ẹ mọ̀ tàbí wo ó dàbẹ́ ni pé o rò pé ọ̀rọ̀ yìí ló ń bá yín lórí kékeré òun tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àti ọ̀rẹ́ mi mo jọ kí ló dé tẹ̀gbọ́n tiẹ̀ kúra àbí wọ́n fún rẹ̀ ẹ̀ náà kí ló dé tí wọ́n fún rẹ̀ kúra mi ò gbọ́dọ̀ pòórá nu ayé o ṣọgbọ́ kí mà bẹ́ẹ̀ kó máa gbọ́dọ̀ náà rú báyìí mi ò gbọ́dọ̀ pòórá bí ọ̀rẹ́ mi ṣe pòórá o ṣó ti yẹ sórí ìwọ òun ni màá fi pààrọ̀ pọ̀ tí ẹ̀gbọ́n ẹ̀ mi tó wà nígbà tí mo bá mú ẹ tí mo kà ẹ lọ́rùn tí mo pa ẹ́ sí bíbà àwọn ọlọ́pàá máa arrest mi máa mi lọ police station màá wá bẹ̀ wọ́n kọ́ máa fi mí sí ẹ̀wọ̀n tí àwọn obìnrin máa wà kọ́ fi mí síbi tí àwọn ọkùnrin máa wà màá tún jìdí ìsọ ni pé ibi tí olórí burúkú ẹ̀gbọ́n ẹ̀ wà yẹn bẹ̀ ni mo fẹ́ wà màá wá lọ mú ẹ̀gbọ́n náà màá wá lọ pamọ́. ó tún ti lọ ayé mi ò mo gbé níbo ló lò wọ́n sí transfer wo ló ṣe láàrin ìwà àtẹ̀gbọ́n níbo ayé mi mo gbé pé kí ni ah kí sì sí ọkọ̀ mú wọn dání ọ̀sọ́ bẹ̀rẹ̀ ó ti ti lò ó. ah wá ṣeré transfer ni family yìí ẹ má transfer ni. ọ̀fẹ́ náà mi náà ni mo ní pé kí n sá pé mi ìfẹ́ ìròyìn dúró sí i. wàláì máa kú sẹ́wọ̀n ayé ẹ̀ máa bàjẹ́ jẹ́ burúkú tẹ́ ìwà jẹ́ ni ṣé jẹ́ wẹ̀rẹ̀ ni ayé fẹ́ bàjẹ́ ni ẹ kàn máa lòyàn lẹ́fẹ́ àgbẹ̀ ẹ wá ń gbọ́n lọ́gidi ẹ ti ẹ pé pàtì yẹn kájú máa gbogbo ẹ máa lọ kẹ já mi sí kí gbogbo ẹ máa lọ mi ẹ̀mí ẹ ń gbọ́n lọ́gidi. ìmọ̀ kọ́kọ́ pẹ́. bọ́ báyìí má sọ̀rọ̀ ikú pa ilé ni. ẹ àkọ́kọ́ ẹ bá mi lọ sí Aso Rock ó níbi tí wọ́n kọ bọ́jẹ̀tì Nàìjíríà sí àti owó tí wọ́n ń yá ẹ gbọ́dọ̀ mọ ibi tí dọ́kúmẹ́ǹtì yẹn tó wà ẹ lọ Aso Rock ẹ lọ gbé bọ́jẹ̀tì yẹn wá mo ní adjustment kan tí mo fẹ́ ṣe sí. aṣọ. Aso Rock làbújá. lóru. a èwo ni lóru ṣé ń gbà tẹ́ ẹran mi sẹ́. Èkó láwa. Èkó. ẹ bá mi fẹ́ débẹ̀ lóru. ìṣẹ́jú mi lè fi dàbújá. sẹ́ẹ̀ lè ṣe yíyún ni ọ̀dà ọ̀sán ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ́rí táìmù gbà tí mo fi ń ṣiṣẹ́ ọwọ́ tí mo ń sáàkì káàkiri ọ̀rẹ́ mi olórí burúkú kan wà ó ń ṣe sójà ó wá fìyà jẹ mí ó ti wá di méjọ nísìn ìmú yín lọ bára sí wọn ẹ sá wà bẹ́ẹ̀ sì rí ìfọ́ tí àárín àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ ẹ̀ lẹ ti gbúdọ̀ fún ẹyẹ kan láfọ́ tí gbá ẹ kú mẹ ẹ kí ni. ó ní mo fẹ́ ṣàánú mi ni iṣẹ́ tí mò ń fún ojúkú sí géètì lóko dé gbowó wà. ẹ ṣe kẹ méjọ létí àbí lọ gbé bọ́jẹ̀tì tán fi yáwó nàìjíríà wá ṣé méjèèjì lè ní ah, ẹ ọ̀dà ṣé torí sójà ẹ máa da yan ẹ làbújá mi ò ní kẹta méjì option ẹ lè ṣe èèyàn dáadáa ni ó dà nǹkan tèmi sọ ni pé ṣé ẹ rí gbogbo koríko tó wà mí báyìí ó ti gbẹ ó yẹ kọ́fíìsì yìí gan ó yẹ kí wọ́n ti tún ṣe ẹ jẹ gbogbo koríko yìí tí ó mọ pátápátá láì ní mu mi ẹ kàn jẹ koríko èyí ò ó simple. aso rock. ẹ. lamujọ létí. ẹ àbí kí n jẹ́ koríko. kí nìyẹn anayi hmm? hello hmm? wọ́n pẹ̀ sídìkì yẹ̀yẹ̀ ẹ gbórí sókè o. òbí mo rí ọmọ mi ṣáájú amọ́ in fact gómìnà sí rere ah orin mo ṣe ní wọ ìyá oríṣẹ́ ìlú púpọ̀ ọkọ mi pẹ̀lẹ́ come here come here my love. hi hello. how are you come here this time. mọ́mí kí ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń bọ̀ kò sí tó ṣẹlẹ̀ ayọ̀ ni. mọ́mí ẹ̀ sọ fún pé má lè jò mọ́ bíbá. Ah, ìyàwó ẹ̀ ni tàbí ilé ìkẹ́ ìyàwó ilé ẹ̀ rí. ìyàwó ta ni ìyàwó ta ni. sórí ah. ẹ pé ṣá no mo sórí ẹ pé mò ń báwọn yẹn lọ ṣe ìyàwó pẹ̀lú àwọn mò ń máṣọ mò ń ṣe oríṣiríṣi màá tún màá tún kó nǹkan tí màá pín lọ so ọ̀fẹ́ kan á ṣe kó mọ ọ̀fẹ́ kan yọ̀ fẹ́ mi wọ́n máa yọ̀ fún mi pẹ̀lú túláàsì ìyàwó ilé ẹ̀rí. yí gbogbo rí ẹ ó lè jẹ pé kò rí ẹ dáadáa. ẹ lè lè kí lè lè please. please. rọra bá tẹ mọ́lẹ̀ bá bàtà tẹ mọ́lẹ̀ bá fọn níjà pẹ̀ lábẹ́. Eh, tẹ̀lé ìyàwó mi wo o lè wọnú kíchìn yín lọ kitchen yìí ní ìtìlẹ̀kùn ẹ̀ kó wọ́ bẹ̀lẹ̀ o kó lọ mọmi tútù tó bá mọmi tútù tán ogúnfe lọ́kọ ẹ máa ń pa sílé ṣé sí ewu bẹ̀ fẹ́ mi kí n jẹ wọn náà dẹ̀ sì jọ̀lọ́ fúráìsì ká jẹ kó dáná fọ́kọ ẹ̀. kò lè wá bá tèmi jẹ́ ojoojúmọ́ ni mo fi ń lọ ọkọ wọn gbogbo àwọn ọ̀rẹ́ mi agbára ọlọ́run wàá fi lóṣù yín wàá fẹ́ ìbọn wọn. mọ́mì níbo lẹni kò lọ sómọ̀ náà. lọ sínú kíṣìn straight wàá rí dẹ̀kúnfẹ̀ kó bomi a máa ń pò ògúnfe sílé tó bá mọmi tọ́sàkùn ẹ̀ balẹ̀ kó wá ṣe sí ewu fún mi kí n jẹ. ẹ ti máa mọ̀ pé fẹ́ràn jẹ ọgbẹ́ ṣe wo tiẹ̀ náà àwa wìtàwé ìyá yín pariwo àwọn làwọn ẹ̀ní bá tèmi jẹ́ wọ́n ti gbàgbó ní ìbọn dáràn àwọn ẹ̀ní bá tèmi jẹ́ ẹ̀ní bá tèmi jẹ́ hmm. ọlọ́mọ jẹ́ kí ti ìyá yín yẹ̀kẹ́. omi ẹ ọkọ kí ló kí ni gbogbo eléyìí náà fi gbogbo ewu ẹ mú ìyàwó fún mi ṣé mo jẹ́rẹ́ bí ọmọdé ni. Ah, sórí ò máa ta ẹ èmi lọ báwọn èèyàn ṣe kó mọ mò náwó rẹpẹtẹ mẹ wọn ṣe wẹdìn máa pín oríṣiríṣi sọfẹníà ìwọ wá ní kí tèmi bàjẹ́ wọ́n wọ́n wà lódìdí inú ilé ìkòní sóbìnrin tó máa bímọ fún mi. mọ́mí àwọn ti rẹ́dì ni èmi ò tí rẹ́dì. èmi ò rẹ́dì. mo ní ìdí grand child mi. ẹ tí bá ti rẹ́dì máa fún mi náà. nígbà wo ni. mọ́mí mi ò dá mi ò láìkẹ́. ṣe é báyìí kó lè mi gbọ́ lọ́sẹ̀. sẹ́ni ọmọ ìṣúná ọ̀bẹ ẹ̀lẹ́tíríkì o ṣe kó lè gáàsì. yẹ́ẹ̀ kí ló ṣe yẹ́ẹ̀ mọ́mí ìdílé gbọ́rọ̀ gbàdúrà tí mi ní wọ́n mi gbà wọn létí kí ló lọ tó gbá búrẹ́dì sílẹ̀ lẹ̀. wọ́n

ọ̀gá ó wọlé wá ní my kitchen my kitchen bẹ́ẹ̀ tí lọ ṣe fridge bẹ́ẹ̀ tó yẹ kó o la fẹ́ jẹ. ó ṣe é tó ẹ̀ ló ṣe mọ̀ kí ló dé fẹ́yà mi wéde mi ó wà lọ́mú náà kí ló fẹ́ fà yẹ. ẹ o lè sọ̀rọ̀ ṣé wàá ní nǹkan ṣe pé ó lájá ó lájá ńlé ṣé kì í ṣe pájá bẹ́ẹ̀ mọ́ ẹ. omi ajá ọbẹ̀ mọ́ mi mo kò tẹ̀ ń fi pé ọwọ́ ló ń ná mi ó kò fún mi nípa ju ẹ̀wọ̀ ẹ̀rí mi kò ti yọ. Ah, ah, lójú ẹ̀ ti rí báyìí ìgbà míì wà tí nọ́bà ṣọ́ọ̀kì yẹn o máa rò pé bóyá nǹkan yìí ló yẹ̀lú ẹ̀bí fọ́ọ̀kan bíi tí omi ń dà sí ibi gáàsì torí lẹ́lẹ́tíríkì pèlè kọ́ mi. ṣé wèrè ni ẹ ṣé wèrè báyìí níbo ló níbo fọwọ́ kan ilé wo àwọn ah, fọwọ́ kan. why are you shouting at me. would you shut up shut up. jẹ́ kí n bèrè lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n bèrè lómi torí mi ìmọ̀gbà tó ṣàárẹ̀ gbọ́ ṣé o ti ṣọ ọdẹ oríire tó ń gbé lọ síbi kan lọ tọ́jú. rárá mọ́mì i know what i'm saying rárá mọ́mì. ẹ ti fẹ́ dà mí lórí inú. so ẹ mọ history ọmọ tẹgbọn alẹ tẹfẹ kí n fẹ ẹ mọ history ẹ mọ rárá mo mọ ìdajì náà fámìlì ẹ̀bọ̀ tó mi mo gbà tóun lọ sí ọgbà wèrè tó dé ah. eh? ó máa gbádùn kí sí tó ṣe. wọ́n lé yóò lè gbádùn kò gbádùn fẹ́ ọkọ tí mo fẹ́ sí mọ́mí ẹ̀ sọ kó gbé báàgì kó máa lọ àbí kẹ́yìn tẹ̀lé. why you lying. would you shut up lie na what. would you stop being harsh and just say sorry this is not nice. náà sọ sọ́ọ̀rì fún wa. ilé ti yàwó èdè sórí wo mo sọ ìlú mo fọwọ́ kọ ni. ṣé bó ń ṣe èrè bó ṣe wà yìí. ó ti ṣe eré ṣe bí gbalajọ wà mọ́mí orí ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí n mú ẹ lọ sí guest room bóyá tó bá sùn díẹ̀ tọkàn ẹ bá balẹ̀ wà á lè ṣàlàyé fún mi gbogbo tó ṣẹlẹ̀. joseph. mọ́mí bẹ́ẹ̀ mo lè wá lọ sí guest room yẹn kó kọ́kọ́ lọ láì dà ọ̀nà kó lè gẹ́ ìta padà. this is so nice. mọ́mí kí mọ́mí guest room mọ́mí guest room kó lọ rẹ́sì tó bá ti rẹ́sì tán. Escravo gesto. Escravo gesto. Máa bọ̀ àwọn ní tì. Sórí yàrá àlejò níbi wọlé wọlé. Wọlé. Mo ṣàlàyé dàbọ̀. Tó bá sùn díẹ̀, tí ọpọlọ ẹ bá tutù tárẹ́ balẹ̀, wàá ṣàlàyé nǹkan yẹn tó o ló ṣe ẹ̀ wá. Mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ fún mi. Ṣùgbọ́n kò dùbúlẹ̀ síbi. Ibi kọ́ ló yẹ máa sun yàrá àlejò lásán lélẹ̀. Yàrá ọkọ ẹ ní master bedroom ló máa lọ máa sùn bẹ́ẹ̀ ló máa wà pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mọ́mí tí kì í ṣe wè é mu. wo mo kàn rọra dákẹ́ ni n ti máa ṣe fún bó ṣe wà yẹn n ti máa ṣe bó ṣe wà yẹn ẹ̀mí àfẹ́ ẹ̀bọ ṣó lọ́mọ àlè lòun òun gbọ́ràn ni á gbọ́ràn á mm. gbọ́ràn irọ́ ló pa ọ́n máa ṣìkó mọ́ fún ẹ nínú ilé iná dẹ̀ ni lágbára ọlọ́run gba dùbúlẹ̀ ń tiẹ̀. mo ń bọ̀ máa bẹ́ẹ̀ tán ẹ̀ sí dùbúlẹ̀ wọ dùbúlẹ̀ mo ń bọ̀ kí n lọ bá ṣó bọ́ ṣó wà mo ń bọ̀. mọ̀mí. mo sọ pé ọ̀nà mi wọ́n ní mo lọ́dẹ orí ìbò lọ́dẹ orí ti wá nínú ọ̀rọ̀ tá a sọ èsì. mo ti rẹ̀ mí gbogbo orí ló fọ́ mi ah, mo ti wá comfortable mọ́. Ah comfortable. Oh. oh. Mommy. Rose Taiwo lọmọ yìí ṣe. Ṣé ká pè ní lórí bẹ́ẹ̀dì Need to gbogbo me. lọ yọdí sẹ́yìn hmm? ayé má gbà o. Ah. dọ́gí lọmọ ìgbádùn dọ́gí lọmọ ìmọ̀ sí i. tí ò bá kànyàn èwo ni wọ́n ní wọ́n ń wá mi wọ́n ní wọ́n ń wá mi àwádé kọ̀nà kọ wọ́n ní wọ́n ń wá mi wàndé kó orí gbẹgbẹgbẹgbẹ èmi àtàlù àtàlù oṣù orí kó gbẹgbẹgbẹgbẹ ìṣá. àwọn ṣe bí kí ni sọ kọ́ọ̀mù yẹn kí ni àbí kí ni ṣé kó wẹ̀rẹ̀ sí àbí lè lè lè. kí ni wọ́n ṣe bí. bàbá lè dà sí ìgbà Mommy! Mommy, where are you? Sorry, sorry, sorry. Ara wọn ní balẹ̀, ara wọn balẹ̀ ló gbàjẹ́ kó tó balẹ̀ wájú. Mommy, I can't find my way out, I'm dead! Mommy! Ẹ máa fi yín lẹ. Bẹ́ẹ̀ ti kọ́ ni, kó ṣẹ̀ jáde fún mi jáde. Kò ah! bá! Ah! Mommy! Mommy! Wíṣẹ̀ wíṣẹ̀! tí ọmọ ìbá lọ fún kọmpitísà àwọn wèrè yóò gbá wọn kọ̀ọ̀pù tó ẹ̀ márùn. ẹ wọ o kọ́kọ́ rìfásì ló tún já padà kí làmọ̀ tó ń lé bá báyìí àwọn tábà nípa síbẹ̀ náà ni kíni ọ̀gá strong tó ní tó kókórun dání kò tún wọ bàtà ló sáré jáde mi pariwo mọ́mì mọ́mì mọ́mì disturb olú ẹ̀ táàmì tó yẹ kí yẹn mọ̀ sùn. abájọ musa ń wò pé kí ló dé tó fi sáré jáde bẹ́ẹ̀ yẹn lẹ́nu géètì àyùgbà tí ejò tó bá lé òkété kúrò nù sà bẹ́ẹ̀ ló ṣe bẹ́ bọ́ta èmi mọ̀ pé n tó ṣẹlẹ̀ nù. àwa ni wa ni. o wù àrífín hmm. kọ̀ọ̀kan wa lé hmm. jẹ́jẹ́ jẹ́jẹ́ ni òǹkálukú ló ní ibùgbé tiẹ̀ ó ní tiẹ̀ mú ní tèmi hmm. ó sì dé sọ́dọ̀ mi sẹ́mu pé mi ò kàn án èmi kó yàn mọ́ra nínú ayé nínú ayé ó wá sùn oorun tó ṣe wàá sùn kọ́ ló ṣe wàá dùn mí jù tẹ́ bá rí irú oorun tó bẹ̀rẹ̀ sí sùn. bóòlù ti sùn. Ah! àbí bíi kéèyàn fẹ́ bí ká táwọn ọmọbìnrin fẹ́ ṣe tọ́ṣọ̀ tó. Hmm. nígbà tó tún ya ó tún ṣe dọ́gí style. wọ́n á wò pé à ní ìwọ tó wáyá légbé nínú yàrá ọ̀dọ̀ mi ohun tó wá ń ṣeun ó wá fẹ́ dàbí ìgbà téèyàn fẹ́ mọ jẹ́ kí inú bí mi nígbà tó yá ló ti àwọn afẹ́fẹ́ gbẹ̀ kàn mí ibi tí inú ti bí mi mọ́kàn tilẹ̀kùn pa ní gbàásì tilẹ̀kùn pa báyìí mo kó gbà tí mo ní sọ́ọ́lù kọ́ńdọ̀m sá. mo ná gan-an sọ́ọ́lù kọ́ńdọ̀mù kó tó kó gbàjọ fún. wọ́n dàbí pé kì í ṣe ó ní nínà ní. nínà ewo ló ń lo kọ́ńdọ̀mù. àìmí ṣe bí nínà tibí ló ń sọ ni. nínà ewo. gosẹ́rì ọ̀fọ̀nbù okòògùn nígbà tí ọmọ wọlé tọ̀ ń jẹ́ jẹ̀ǹjẹ̀jẹ̀ ó kọ́kọ́ sun tọ̀sọ̀ tó ìgbà tó yá ọdún ṣe dọ̀gí fún nígbà tó wá ṣe dọ̀gí fún dákun torí ọlọ́wọ́n ọba kí ló dé tí wò lè gbaṣọ kúrò lára ẹ̀ kọ́ wá mú fún kókó nẹ̀bù kókó nẹ̀bù débi wípé ọ̀tá rẹ̀ kọ̀m. Hmm. èmi ń gbọ́ orin i'm coming ni i'm coming ah. i'm coming i'm coming. i'm coming kọ́ ló sọ fún ah inside bed inside kissing ah. àbí inside life. nínú hmm. aye ni. ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ lodo ṣe ń lọ lọ́dọ̀ mi ní lọ lọ́dọ̀ yìí. bó o lọ ṣe ń lọ iṣẹ́ wo ló ń lọ kọjá wa. lọ́dọ̀ tí ẹ̀yin lè bóbìnrin ṣe nǹkan papọ̀. ẹ̀yin a mọ̀ pé wọ́n lò wá tògótògó ni wọ́n lò wá ti kíní abẹ́ wa ti kíní abẹ́ wa ni àmọ́ gbà mí kì í ṣe ìgbà téèyàn bá tó rí kíní nílò ni o àìmọye ọ̀nà téèyàn lè gbà ló ọ̀dà bọ́bá ti kọ́kọ́ mu nísìn ó jẹ́ kó lò kankan bóyá kó sáà gbọ́n sí àbí kó mu kó fi retí ayé ẹ̀ méjèèjì ni mm. tó bá wá ṣe ni lílá lílá ńkọ́. Mm. kí n máa la kọ́ máa la eh. mm. kí máa la eh. èyí jẹ́ làlá ni. làlá kúkú làlá ni. àbí kò sósì bread. àbí kó pè ní láfàdí alá. Ah, ah, mm. àlá. àbí kó sọ di lamali sálàfà ti ah, àlá. mo jẹ́ lábọ́sìndé. láǹgbàsà ni òjìkùtù ni. àbí lálùdè. kí n máa la. lálùdè kọ́ alápẹ̀ni ni. ẹ ṣe ẹyin góòsì ọ̀la wọn o lè fi la. tó tiẹ̀ rí góòsì máa la mm. kálójànú máa la. ìwà yóò lẹ̀ jàre tó bá tẹ̀ jẹ́ pẹ̀lú èmi tó bá wọlé káló lọ wọlé sí ọ̀dọ̀ mi ni ìkánirọ̀ ọ̀dọ̀ mi ló wọlé sí ni kò ní jáde lọ́fẹ̀ẹ́ ìrun tí fi run kò ní balance ló kíni. kí ni o fẹ́ fi run o. tí mo fẹ́ fi run bò ah, mm. yóò yóò kọkọ run níbo ìṣeré ni. ọkọ ọkọ àlùjọ̀nú ọkọ ayé àti agbede méjì ayé àtọ̀nà. Eh. wọ́n pàdé pọ̀ ni mm. ní tí ò le. Ah, ìgbà tó kọ́kọ́ wọlé tèmi ti kọ́kọ́ rí mo ti rí hips yẹn mm. wọ́n wá bá a fà á pé hips don lie hips o lie hips hmm. yẹn ní gẹ́gẹ́ tí n bá kọ́kọ́ hmm. mu tí mo fà á pẹ́ hmm. ọmọ mo lè kéré bọ̀. èsì wo ló wá fún ọgbà náà segos ah. mo ń sọ kì í. segos ẹ̀rìn ní ìṣe kò sí lè. ṣé wọ́n gá wọn góòsì lọ́nà. àbí wọ́n jẹ́ náà yàrá mi lọ́wọ́ ńlá ah, ah. pa. èmi mo ní káwọn ẹbí ẹ fi ṣe give away ni. ńlá plate ẹ̀ débi pé yóò mọ̀. àlùjọ ló sọ. káàdùn ńlá wọn eh! kí lè yẹn wá lọ́wọ́ fún. àfà gbogbo ṣe ń ṣe òye mi amóbìnrin fún jọkùn mo ní bí lè ṣe rí gbàràǹgbàrà mi ṣé wo ló fẹ́ máa dá dáná jẹ́ kó mọ obìnrin wà pẹ̀lú ẹ̀ mo tiẹ̀ fẹ́ rọ̀ ọmọ ọmọ mi n bá kọjá yìí n bá mọ ọmọbìnrin kan lọ lákòókò mi ì mọ àwọn tó kó sínú yàrá bá dání bá ké ni kò yé mi ẹ̀jẹ̀ bu ọmọ yẹn jáde ni tó ní òun ò lè dúró òun lọ ìyẹn lọ n bá ń bá sọ̀rọ̀ á kàn máa wò báyìí kò ní sọ̀rọ̀ ti bá pé ó lè ní èyí tí mo tún wá ṣe láìpẹ́ bá mú ọmọbìnrin kan lọ síbẹ̀ pé kí ó lọ fẹ́ bí mo ṣe ń ṣe wàhálà dáná oúnjẹ fún ó ti sú mi ṣe mọ̀ pé bí ọmọ mi ṣe sọ̀ǹgọ̀ wa ó sọ̀ǹgọ̀ ọmọ yẹn lù mí ni díẹ̀ ló kù mi bá forí ṣá géètì ẹ gbà mí ìṣàánú mi ẹ má wò mí ní ọ̀hún. <clears throat> ṣe rí ìbátan ẹ ti pè mí lèmi náà ti ṣe báàtò lórí ẹ mo ṣiṣẹ́ lórí ẹ ọlọ́run ọba tó ní ìmọ́lẹ̀ lọ́dọ̀ ó ṣe ń ta mọ́lẹ̀ sí i ṣe wá rí níta ṣe ni pé kẹ́ ẹ tó kù ní ọ̀dọ̀ mi níbí n ṣètò dùn áwò kan fún yín i mean prayer ṣé wàá rí tí bá ti fún yín tó bá ti di ní bí aago kan àbáago méjì lóru tẹ́ bá ti sùn tẹ́lẹ̀ ẹ wàá jí padà tẹ́ bá ti wá jí ẹ wàá lọ wá omi ẹ bu omi yẹn síwájú ẹ wàá ṣe àdúrà yẹn sínú ẹ tẹ́ bá ti wá ṣe sínú ẹ tẹ́ bá ti ṣe tán ẹ lọ sùn immediately ẹ lọ sùn ṣé tẹ́ bá ti wá sùn gbogbo tó bá wà ń bẹ ọba tó nẹ̀ mọ́lẹ̀ yóò padà tàmọ́lẹ̀ sí òkú fún yín wà ní fojú sunkún ọmọ lágbára lọ kò sí ní tí ó ṣe yín ọlọ́run ló ṣe. ṣé máa dúró gba nǹkan. ẹ dúró ẹ jẹ́ kí n wá báírò tí màá fi kọ́ fún yín ń bọ̀ dúdú àwọn ilé náà kí n mú báírò. ẹ ṣeun náà máa ràn yín lọ́wọ́. kò Eh? gbogbo ẹ̀ tí ẹ ṣe máa dọ́ọ̀lù báyìí ní gbogbo ọ̀hún. ṣé látijọ́ yìí ṣé wọn náà mọ̀ pé ebi báyìí máa ń dọ́ọ̀lù àsọkùnkùn máa lọ sí ẹ̀yìn eh, mainland ńgbà náà kọ́kọ́ island. ó ṣe ní máa lọ àkùtè lálágbólé. ọ̀nù land nìyí o. wo ohun tèmi rò rèé mo wo pé bóyá ká dára kan tá à ti darí. ara wo la fẹ́ dá tọ́lọ́hún ti fún wa dá. àwọn yàrá la dá o. ẹ̀ẹ́ jẹ́ ń gbọ́n. èmi wò pé bí a ká bọ́ aṣọ ilé ká bọ́ lẹ̀ káwa náà wọṣọ gidi bíi tàwọn èèyàn tán mọ́ wá bí káwa náà ṣẹ̀wọ̀n bí ó ṣe rí lọ́rùn wa o irú ronú wo ló rò ká bọ́ aṣọ lẹ̀ jọ sáfẹ́ lọ sí kílọ̀bù ni àti pé aṣọ ilé ìṣàṣọ ilé yóò dá mọ́ ni. ẹ tá a bá lọ kílọ̀bù só ti pọ̀ jù ni tó ah, ah, ah, pọ̀ jù ní tá a bá lọ kílọ̀bù ni. kílọ̀bù. ẹ sáwọn èèyàn fẹ́ rí wa ní báwa náà sáyé tí a mọ̀ bọ́ ni bó lọ sí sí báyìí tá a bá fẹ́ bèrè eh, ọtí lọ́wọ́ bá mà báwo la ṣe fẹ́ rà àmọ́ mú wọn kàn mọ̀ rí pé ọtí ń dínú fíríjì. ẹ ṣe dandan ni kí wọ́n sáná wọlé fún wa ni. kàn sáná wọlé tí ó dáa kán máa kọ dorí mẹ́ fún wa tán bá ń gbọ́ tìbọ̀. dorí mẹ́ dorí mẹ́ wò ni. kán máa kọ dorí mẹ́. tiwa ni pé ká bọ́ sí vvip ká mọ̀ sáyé ta lọ. àtọ́dẹ̀ rí pé fẹ́ẹ́ cop tàtún ni. lọ ṣiṣẹ́ tó gbà. ẹ lọ ṣiṣẹ́ tó gbà. lọ ṣiṣẹ́ tó gbà bó dìgbà tó máa tó ń wò pé ta ló bọ́ sí géètì ẹ mọ̀ mọ́ ọ̀gá mọ̀ ni ìyá pupa tó máa wá bí wọn. ìyá ọ̀gá. ẹ ẹ tọ́lá kalẹ̀ tó wọ́n bá fẹ́ sí wọ́n mọ̀ bí wọ́n ṣe wọ́n. Ah, èmi ò lọ kọ̀gá kọ́ga wá tíkẹ́ẹ̀tì fún wọn àbí sẹ́mi níwà tíkẹ́ẹ̀tì fún wọn ni. tó o níṣẹ́ míì tó ń ṣe yìí. Ah, tó fẹ́ kàn gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ni. tí mo bá tíkẹ́ẹ̀tì fún wọn tí wọ́n sì rọ́gà lẹ́nu géètì tí wọ́n ní máa rò pé báwo ni géètì ṣe sí. kí ni fún wọn wọn mọ ọmọ lọ́gà fún wàhálà nílé ni. kéèsì ìwọ ló sí o ah, tọ́ba ti wọlé àwọn àtọ̀gá ló sòrò kò kàn mí mọ́. kí ló kà wá ń bẹ̀ iṣẹ́ tó gbà ni o mọ̀ kanra o. ṣé mo kanra ni ṣé mi ò ti ṣe fún wọn ni ẹ sá wọlé bẹ́ẹ̀ sì wọlé kẹ ẹ kóra yín lọ. ọdún bọ̀ sí báyìí etí ẹ. wọ́n fi ràn mí lọ́wọ́ ni àwọn ni wọ́n pa géètì dé fúnra wọn. àti mi náà ni wọ́n pa géètì dé ni ṣé ń wo bẹ́ẹ̀. kọ́sà tiẹ̀ wọlé àbí kí ni wọ́n dúró fún báyìí nìsín ṣé wọ́n sì wọlé kébìnrin àyè ti géètì wọ́n lè gbàgbé nǹkan síbi tán ti ń bọ̀. ẹ̀wọ̀n sì padà síbẹ̀ àbí èwo nira dáadáa gan. tààrà tán bá wọ̀ nǹkan dá. ìdúná báwo ló ṣe dénú lé. mo wulẹ̀ wẹ̀yìn ìwọ náà ń bá wí ó ti jẹ ìwọ. èmi ìwọ wo mo jẹ ṣé mo jẹ lánìí. tó bá jẹ wọ. èmi kọ́ ọ́n bá kíní head pad tí wọ́n máa fi ṣètì wọ́n rìsífù kọ́ọ̀lù ni wọ́n bá yẹn sọ̀rọ̀. wọ́n rìsífù ẹ̀ wọ́n wú ọ ah jù ló ń dùn yaba bẹ́ẹ̀ tálùtálù mẹ́rẹ̀ pé ẹrẹ eh, eh, mi náà ni. àti wọ gangan wọn rí ìwọ bá wo kí lẹ ń ṣe ń bí. Ah! ìgbà wo lè dé bí. ẹdùn eh, ẹjọ lọ ẹ rí mi bí mo ṣe wà yìí. mi ì rí ẹ akọ̀yìn ah! sí ẹ ni mò ń wò. Ah, ó dà tó bá jẹ́ question tẹ bèrè ìgbà tèmi ti débi látijọ́ tí wọ́n ti ṣe foundation lè tán ti sílẹ̀ ni mo ti wà ń bí báyìí. ṣé bí mo ṣe máa ń kíyìn ẹ̀yin lẹ̀ kí n dáyàn lò èyí ò mọ̀ kíyìn ẹ̀ nídà àmì ni mo máa ń ṣíkẹ́ẹ̀tì fún yín wọlé jáde gbogbo àwọn èèyàn tó ń wọlé. ẹ máa gbọ́ sẹ́rí onìkan kọ́ ló bẹ̀rẹ̀ iṣẹ́ láti gbà náà àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ papọ̀ ni eh. àmọ́ inú lílé mi wà èmi lè mímọ́ cleaning gbogbo ibi tẹ́ bá lò eh, bóyá ẹ lo kitchen ni o ẹ sitting room ni o àti ilé ìwẹ̀ mo máa ń fọ gbogbo rẹ̀ ni tẹ́ bá wẹ̀ tán. sori ẹ jẹ́ kí n sọ ọkàn fẹ́yìn méjèèjì gbogbo yín lè máa parẹ́ kúrò òun lé mi oh. bẹ́ẹ̀ mi sọ fún yín mo ń lọ bọ́ ọmọ mi ń sìn ojú yín ajá èní ìlẹ́ máa kúrò òun lé. ẹ ẹ jọ ṣé ah ṣé ọ̀tọ̀ níbi tẹ́ ti gba kámẹ́rà tẹ́lẹ̀ ọ̀tọ̀ níbi tẹ́ ti gba kámẹ́rà nísìnyí sọ ti pààrọ̀ lẹ́ǹsì wọn ni kó má yẹ pé kámẹ́rà rẹ̀ kìnnà padà gbé wá tán fi rí wa. èèwọ̀ wo ló ní mo jẹ àbí màmá tó yẹ kábẹ́rì lọ́wọ́ wọn pé ṣé ibi tán ti gba kámẹ́rà tẹ́lẹ̀ kan náà ti gbà ni bígbà tán ti ṣéǹjì o. ṣé pòlùsà ni wọ́n ni ó lè jẹ́ pé long one wide náà lò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti bọ́ sórí sí unison ṣé ah! èmi fura sí màmá yòó kó pé àwọn ti lọ gba black magic pocket tí wọ́n ti ṣéǹjì lẹ́ǹsì wọn dáadáa tó ti clean set wọ́n rí wa kẹ̀kẹ́ wo bí wo bí a bá ń sọ̀rọ̀ pé wọ́n ṣe ń jí lẹ́ǹsì ah, àwọn lẹ́ǹsì kan wà tó ya wèrè gan o Ibrahim Sata ní lẹ́ǹsì kan six k ní yà o. Ah, six k wèrè o kò síbi lẹ́ǹsì ẹ̀ ṣe fẹ́ gùn tó so fẹ́ yà láti bí báyìí sí tó gèètì Ìbàdàn ni àbí ṣé lẹ́ǹsì tiẹ̀ so fẹ́ gùn tó dóòlù lókè ni ó sá níbi tí ó rìn mọ́. ẹni ah, tó jọ mí lójú ni pé mọ̀mọ́ tó yẹ pé tí wọ́n bá ń wẹ̀ lọ́wọ́ báyìí o ni àwọn odò sì rí wọn gbà yẹn o. dọ́mọ́ fún ayé tán wọ́n tún wọ́n kàn wọ́n kàn ra wọ́n kàn ra fi hẹ ara báyìí nígbà tó bá yá tó fẹ́ pa ogo bíi wọ́n sọ ogo tówẹ́lì lẹ̀ gbọ́gbọ́ ah, náà gbọ́gbọ́ máa gbọ́ ẹ dáadáa ẹ mo ti fẹ́ máa gbọ́ náà ní báyìí ṣé màmá ṣe ló bẹ̀ sí. Ah, àmọ́ ló bẹ̀ ọ̀rọ̀ pé mọ̀mọ́ bàbá ń jẹ́ kọ́ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ó dàbí pé ńgbà tí wọ́n mú kinní láyà mọ̀mọ́ àwọn òfin bẹ́ẹ̀ mú púpọ̀ káná lẹ́lòmíì tó gbé kú tí màmá gbà ní ká ní màmá lọ bírú bàbá tí ń tẹ̀lé ọ̀gá ni. àbọ̀n bọ́ sọ́wọ́ àwọn sífù oníṣìfù kan tó yẹ pé wọ́n yà. táwọn ò mọ nǹkan mu. tó máa ń mú pé ọ̀tà tó bá jà para. ọ̀dọ̀ mọ̀mọ́ ti dàgbà wálé ṣé ọ̀dọ̀ mọ̀mọ́ sì dúró bí mo ṣe dùbúlẹ̀ báyìí tí mo sùn mi ò ìsunrun yẹn wọra báyìí ohun tí mo rí fáàmì ìrúgbó ilé ìríjọ tí mo ti délé ayé mo ṣáájú mo ẹ̀mí mi fẹ́ jábọ̀ ni ohun tí mo rí ò dáa ṣe ni mo rí ilé ọmọ mi kò sẹ́ni tó ń gbé bẹ̀ òun nìkan ló ń dágbélé àmọ́ ńgbà tí màá rí inú àlá yẹn tẹ bára àwọn oríṣiríṣi bí àlùjọ ní àwọn jàǹkáríwò èèyàn àwọn oríṣiríṣi àbàmì ìmí ilé ń ṣanṣa ìmí orí ẹ̀ tóbi ìmí tòròmàgbè ni oríṣiríṣi ìmí ìkọlà ìmí dàbí ẹkùn kò tiẹ̀ yé mi ṣẹ́ni mo ṣáàjì ni bí mo ṣe ṣáàjì mo ṣáà ń ṣàdúrà pé kí ilẹ̀ ṣáàmọ̀ kí wọ́n á bá yín èèyàn kankan ń bọ̀ ọmọ mi gbélé ń bọ̀ mo ti tún ráwọn orú àjọ̀nù burúkú tó tún rọ̀wọ́ nù ilé ẹ̀ ṣàánú mi ẹ má yẹ káyé mi bàjẹ́ ọkàn mi ò balẹ̀ mi ìtẹ́rú tó ń jẹun bí mo ṣe wà yìí mo bá ní kílẹ̀ ń wá mi wọn náà wọn làwọn ń ṣiṣẹ́ fún ẹ̀yin yìí fún tí mi ò ń rí yín gbà tí mo wá wọ́n ní mi ò ráwọn náà ni àwọn ń rí mi tí mo wọlé. ṣẹ́rí ìyá wa ìtọ́lọ̀ ń fi hàn yín lójú oorun àwọn tí wọ́n ń bá ọmọ yín gbé lọ́lọ́run tàn mọ́lẹ̀ sí i lọ́lọ́run fi hàn yín. ṣé wàá rí kò sí nǹkan kan mi kò sí tó lé nú ẹ. Ah. ó ò lé. <laughs> ṣe rí lọ́dọ̀ tí ó le lọ́dọ̀ tí wa tá a jẹ́ ni ọlọ́run kò sí kò sí ní tó le mbẹ̀ torí wípé gbogbo wa pátá la ní àwọn ẹ̀mí kọ̀ọ̀kan inú ilé tá a wà yìí àwọn ẹ̀mí kan bẹ́ẹ̀ mẹ́. kò sẹ́ni tí ò ní ẹ̀rí pé tẹ́ bá rìn ẹ̀ máa ní òjijì yín wà bí kìnìún kàbí ọlọ́run ọba tó dára ó ní yẹ̀sẹ̀ alúnákàánẹ rúùhì kò lè rúùhì mí ní àmọ́ èrò bíi ó ní wàá máa. utito minalelimila kolila wanima utito minalelimila kolila ṣẹ́rí ọ̀dà àwa èèyàn àwọn àlìjànú ń ṣe lọ́tọ̀ wọ́n ń bẹ pẹ̀lú àwọn orí wọn àwọn ń rí wa ó dá àwọn kan míì àwọn lárúbáwá máa ń pè nǹkan kan ní tùyúrì tí tùyúrì bá wọ bí ń ṣe ẹ̀ ní màpá wọlé àwọn sì máa rí wa àwọn ìṣẹ̀mí kan náà nìyẹn ṣẹ́rí ìtọ́wájú ń bẹ̀ ni wípé tó bá jẹ́ pé ọmọ yín tó bá jẹ́ pé ó bá wá lọ ṣe nǹkan kan tí ò yẹ kó ṣe nìkan ló léwu níta ṣe ìwádìí mẹ́nu àmọ́ tí ò bá ti jẹ́ pé ó ṣe nǹkan kan tí tó da tó bá jẹ́ pé nǹkan tó da ló ṣe kò sí ìṣòro kankan bẹ́ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ìyẹn là á gbìyànjú lé lórí ṣé ẹ ti ẹ bá mi ṣàdúrà kan kú òun bẹ́ẹ̀ yẹn. wọn ẹ lè kúrò ẹ máa gbọ́ tó bá jẹ́ pé dáadáa ló bá ṣe a ó lè jẹ́ pé àwọn ni guidance ẹ̀ tó ń guide ẹ̀ àwọn náà ń protect ẹ̀ èyí ń bẹ tó bá wá jẹ́ pé ní ò dá ló ṣe they will be working for him in a bad way ìyẹn ló léwu. ẹgbẹ́ máa ẹ̀kan ṣe bad way. kò ní rí bẹ́ẹ̀ ṣe rí n tá a ṣe rèé tó bá já sí wípé ẹ ẹ ní sọ fún un pé ṣe nǹkan kan o tó bá jẹ́ pé ṣe lẹ lè wọ́gbọ́n láti fi tàn án débi kẹjọ débi. ẹ má sọ fún un pé ẹ ní nǹkan kan tẹ̀ ṣe o ẹ kàn sọ fún un pé my boy let's go in out so tẹ́ bá dẹ̀ ti sọ fún bẹ́ẹ̀ tó bá gbé ok mọ́mí no problem tó bá ti débí tó bá ti wọlé kò sáà ní padà á fẹ́ mọ kí ló ṣẹlẹ̀ tó bá ti lè débí ọlọ́wọ́ bá ti yanjú nǹkan yóò yanjú ẹ̀ ẹ tẹ́wọ́ bisimilahi rahman rahim jaa nasrullah wal fatah wàrà ìdá náà sáyà àdàkọlù náà fi dín nílá àfọwájàn ẹ ẹ ìdíjú ṣàdúrà àti mùsùlùmí ẹ làjú ẹ àfọwájàn fasabbih. بأمد ربك فاستغفره إنه كان توابا آمين سبحان ربك رب العزة عما يصفون وسلاما على المرسلين والحمد لله رب العالمين Báwo, ẹ̀yin náà mo fẹ́ ọba sáde. Kò ní ìdíkú bá bá mi jáde, èmi ti dókè pẹ̀lú eh, ẹ mo fẹ́ ní kó múra ka jìjọ débi kan ọ̀dọ̀ rẹ mi. ọ̀dọ̀ yìí o ti tọ́ lọ kí mi tẹ̀lé mi. ẹ mo fẹ́ fọwọ́ ọmọ rẹ mi. tó sọ kí ni. nítorí èmi nìkan bọ́ wa nílé kò sẹ́ni kankan pẹ̀lú mi. ìtòlẹ́ ẹ̀ lè ṣe fẹ́ pé wọlé sí so ẹ kò sí wàhálà. ẹ̀rọ ìrọ́ ló ń pa gómìnà ti ra sìn sí ilé rẹ̀ wọ́n lò sí ọ̀rọ̀ pẹ̀lú ọmọ ilé kò sí àpá ilé ló jẹ́ kò sí. kò sí. ẹ̀rí ẹ̀rọ ló ṣe. ọ̀kẹ́rẹ́ bàbá yín sọ̀rọ̀. kì má dùn mí. ẹ máa lọ sí àlè bàbá yín ṣe ní pípọ̀ church lọ́nà máa fọ́ ọ̀rọ̀ wà pọ̀. ẹ̀ẹ́n kò sí bọ́ọ̀lù bàbá ń ṣàdìsí àjọ ìdá. ẹ mo ní staircase. wọ́n ti máa ń ṣe. mo ń dúró tètè ní ṣe wéré wọn. ṣé òbí inú ilé ìkọjá orí burúkú lórí tó wọ́n á sọ ìdìbò lónìí òde mo mú kristi. Elédùmarè Elédùmarè mo tó ti débi iṣẹ́ lónìí o akọ́dá ayé ìbà o àṣẹ̀dá ayé ìbà o gbogbo gbogbo ogun tí ò ní jẹ́ kí n rí iṣẹ́ gbà lónìí ah ọlọ́run ẹ bá mi ṣẹ́gun ogun ìdílé ni ò ní jẹ́ kí n rí iṣẹ́ ṣe lónìí ọlọ́run ẹ bá mi ṣẹ́gun ṣàwárí gbogbo àṣàṣì tí àwọn fámìlì kan bá ń ṣàṣì ẹni tó ní ọkọ̀ kàkà tí ó fi bá ọlọ́kọ̀ tó ẹni tó lọ́kọ̀ gangan tí ó bá ó náà ṣe mọ̀ pé tó bá bá ó náà olúwa mi kíní ní ọ̀gbẹ́ lọ hospital ni wọ́n gbé ó náà lọ. kásàsì ọmọ mú gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kásàsì ọba táyà kó ba táyà mẹ́rẹ̀ẹ̀rin táyà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀fọ́lẹ̀ kan náà gbó lá tó bá fọ́lẹ̀ kan náà kí wọ́n gbé rímù rẹ̀ wá kán ní báwọn ra táyà kí báwọn fẹ́ wọ lọ́hùn gbogbo ogun tí bá táyà tí táyà fi fọ́ lórí eré gbogbo ẹni mo máa ń tọrọ gbogbo ẹni mo máa ń tọrọ fún iṣẹ́ yìí kí wọ́n gbé wá kí wọ́n gbé wá sọ́dọ̀ mi gbẹ̀rín kọjá sí kí táyà ọ̀fọ́ nǹkan kan má ṣe wọn o kí táyà ọkàn fọ́ bíi kéèso gbé táyà bíi táyà gbé èso kí gbogbo ẹ wo gbogbo ọ̀nà sa olúwa olúwa ah ooo gbogbo ọ̀nà olúwa kó sàgbé táyà dọ́dọ̀ tèmi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ọlọ́run ah, kò tún ṣe kó tún ṣe kó. ẹ káàárọ̀. ẹ lẹ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ jọ ẹ Ayọ̀délé lorúkọ mi. ẹ wo o èmi gangan mo ṣe dé mo ṣe dé ṣọ́ọ̀bù òun náà rí tí mo jó tí mo dé yìí o ẹ rí pé mo ẹsẹ̀ ń sí epo wo ni ìyẹn mọ̀ pé kò sí epo mbẹ́ ah, mọ̀ Ayọ̀délé tí yìí ṣe Fáyọ̀ṣe. Ayọ̀délé ló sọ. ẹ kí ni mo á lè ṣe fún yín. ẹ ẹ jọ ẹ má ẹ má ẹ má bínú mo ní ìbéèrè kan tó fẹ́ béèrè lọ yìí. ẹ ẹ jọ ṣé ẹ̀yin lẹ ní bíbá ẹni àbí ọmọọṣẹ́ ni wọ́n gbà yín sílẹ̀. ṣé ibi tí mo ti ń ṣe yìí. sẹ́rí mo sí ni ó bìlọ́ǹgì sí mi èmi gangan ni mo ní my property èmi ni mo ní mo sí ni yàtọ̀ sí mo sí ni èmi gangan tó ni ọ̀gá ṣe èmi kankan tó ní ọ̀gá ara mi lẹ́nì kankan tí mo ń jíṣẹ́ fún mọ́ à mọ́ gbajúmọ̀ ládùúgbò yìí gan àwọn yìí àwọn fọkànlẹ́sà ti bẹ ládùúgbò yìí tó jẹ́ pé <laughs> wà látàlẹ́ ẹni tó senior mi ládùúgbò yìí bí ẹni tó méjì ọjọ́ bá ń gbọ́ ọ̀gá kan ọmọọṣẹ́ rẹpẹtẹ èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀gá kan ọmọọṣẹ́ rẹpẹtẹ. ẹ ṣe jọ́gà ṣe mo ṣẹ̀ṣẹ̀ mọ ibi very good day pé good day lè ní. mo ṣẹ̀ṣẹ̀ mọ ibi tẹ́ ń lọ ni. gbẹdẹdẹ tẹ ń yà tẹ ń yà tẹ ń yà tẹ́lẹ̀ ẹ sọ fún mi pé ẹ fẹ́ gba táàsì tẹ bá sọ fún mi ẹ fẹ́ gba táàsì ẹ wo ẹ lè dé àgbà o èmi ayé sanlẹ̀ ọ̀kọ̀ọ̀kan o ẹgbẹ́ organizer Nigeria enterprises ó ní a máa ń sanwó sí o àwọn ní a máa ń sanwó ẹgbẹ́ o àwọn ní a máa ń sanwó ẹgbẹ́ náà fi ń san táàsì fúnjọba o ẹ má rò pé ẹ lè rí táàsì kankan gbà lọ́wọ́ mi o ikú wọlé àwọn rọbánsá òfò sanití ò ní nǹkan kan o. ẹ sọ fún mi pé internal revenue lẹ ti wà ẹ wà pàkì ọkọ̀ sí kọ́nà ẹ máa fọ ọpọlọ gbowó mi. Mr. Organizer mi ṣe tax collector mo ń wù mí láti ṣe yín lóore. ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe kí ni. mo fẹ́ ṣe yín lóore ni ẹ ń wo tí mo ṣe múra. ẹ fẹ́ ṣe mí lóore bẹ́ẹ̀ ṣe wà. mi ṣe ni mo kọ disguise wà báyìí torí ti bá múra dáadáa tí ó jọ pé mo lówó lọ́wọ́ tí mo yín bá ń sọ mo fẹ́ ṣe é lóore sí àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ máa máa wá ọ̀tọ̀ ẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe é lóore ni. bọ́dì kan lówó ẹ má rò pé bí ẹ ṣe gùn o ní ẹ ṣe rò pé ẹ lè ní káàsì o eh. ẹ̀wọ̀n ẹ fi ń retí ẹ o eh, ohun tó bá wà ńlẹ̀ ìyẹn lè kúrú tí ó lówó lọ́wọ́ o eh. ẹ rí ayé bí ẹni pé bẹ́ẹ̀ ṣe gùn yìí ẹ rí ayé bí ẹni pé bẹ́ẹ̀ ṣe gùn yìí tẹ́ ẹ fáìdí ẹ̀ yìí lẹ rò staff organizer ẹ ṣe má ṣe yọ uh, tí mo ṣe wà yìí olówó ni mílíọ̀nì àtúntò kò tẹ́ jẹ́ ká gbé ẹ̀sẹ̀ gbẹ̀rẹ̀ ṣe bí mo ti ṣiṣẹ́ eh. yẹ um, ní àwọn trailer tí wọ́n tí wọ́n gbé wá over hundred tí wọ́n twenty làwọn trailer yẹn ẹ wá mọ̀kàn tó ṣẹlẹ̀ táyà gbogbo ọ̀dà gbogbo ẹ̀ táyà ọ̀dà. táyà gbogbo. trailer àtẹ̀sọ́ tó gbé wá. ẹ eh, ẹ lọ sí. no no no no mo fẹ́ ṣe é lóore ni ẹ̀yin lọ̀gáṣẹ́ so that means pé ẹ̀ mọṣẹ́ dáadáa ni so mo máa fẹ́ kí ẹ wá bá wa tún gbogbo táyà yẹn ṣe ìjẹba ìtẹ́ máa fọn kẹfọ́n ìtẹ́ máa ra táyà mi kẹ́ra ìtẹ́ máa tún rìn ṣe kẹ́tún ṣe anything tó bá ṣe kẹ́ṣẹ́. ní kọ́mínì ọ̀gbìn bẹ́ẹ̀ ni adẹ̀ láti fún ní five hundred thousand. ẹ five hundred bi. kí ló ṣẹlẹ̀ five hundred bi. five hundred bi lóṣù. five hundred thousand naira. bẹ́ẹ̀ ni five hundred thousand. kódà ẹni ẹni tó bá tóyin gan ni sọ pé kò tóyin. níbi iṣẹ́ yín tí àwọn táyà ti bàjẹ́ ṣebí iṣẹ́ táyà nìkan náà ni. iṣẹ́ táyà ríìmù táyà gbígbẹ. kí n mọ ṣèǹjà àwọn táyà kí n mọ pọ́ táyà five hundred thousand lóṣù. ẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe irú oore àbí àbí kí n kí n lọ bá. irọ́ oore náà lẹ́fẹ́ ṣe fún mi oore náà lẹ́fẹ́ ṣe fún mi. mo náà wà interested. oore ah kí ni ìwà tẹ́fẹ́ di kí ni sẹfẹfẹ ṣé wò mí tẹ́lá gẹ́gẹ́ mo fi kọ́ sẹ́ ah, o. torí pé àwọn táyà tẹ́lá wọ́n wọn ẹ tètè bàjẹ́ olórí burúkú ní táyà tẹ́là kíkọ́ fọ́ gan gbọ́ lórí eré tí àwọn pé tí tẹ́là bá ń lọ bí a ó lè jẹ́ tẹ́là Dangote oníṣìlẹ̀ mọ́ jẹ́ Dangote tó bá ń lọ tó bá ń lọ tí táyà bá fọ́ gbòó èyí wò sọ pé kí tẹ́là dùn o tòró lórí ibú táyà tó fi jí méjì ni wèrè mọ́ nì mọ̀kí táyà pọ̀ lẹ́sẹ̀ tẹ́là yóò tó máa lọ lórí ìwọ̀ba tó rí tó bá tó débi tí ń lọ tó tẹ lọ́rùn ìgbà ni ó ṣẹ̀ṣẹ̀ ra táyà tí ò jẹ́ kí tí ò jẹ́ kí èmi ọ̀dọ̀ express mi. tẹ bá kò sọ pé mi because iṣẹ́ yẹn èrò náà lè pọ̀ lórí ẹni tó kọ́ ní organizer so ṣé kéèmí máa lọ ni. àyúrò gbẹ̀gbẹ̀ ah, ó ṣe pé five hundred thousand. five hundred thousand a máa fún lóṣù. five hundred thousand. bẹ́ẹ̀ni. ẹ màá mọ báyìí ṣiṣẹ́ nílé iṣẹ́ òun. ẹ ẹ máa fi bíbà ilẹ̀ o. ẹ ẹ ní láti gbé machine. ní ìdí gbé machine yìí lọ. machine wà bẹ́ẹ̀. ẹ tó ní machine níbi iṣẹ́. a ní machine èèyàn tó mọṣẹ́ dáadáa nìkan la ní. ọdọ òun mo mọṣẹ́ yìí ọlọ́run wàlá tó ayẹ pé èèyàn máa rí ìdí iṣẹ́ lójú èèyàn kẹ́kẹ́ mọ̀ kí mo mọ sẹ́yìn mo mọ sẹ́yìn gangan ni o ẹsẹ̀ ah, mi lóore lóòótọ́ ẹ̀gbọ́n congratulations ẹsẹ̀ congratulations congratulations ẹ pẹ̀lẹ́. ẹ jẹ́ kí mi fún yín nọ́mbà so tó bá ti di first thing láàárọ̀ là kẹ́kẹ́ mi first thing láàárọ̀ là tẹ́ bá yẹ jì bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ mi. kẹ́ fún mi ní nọ́mbà yìí nọ́mbà fóònù mi náà ni ìgbà mi wà tẹ́ pé èèyàn lè ṣàjẹ̀ báwọn tó jẹ́ pé kò ní èyàn onímọ̀ pé kò ọtí ẹ̀ ti rí ara ẹ̀ nu ẹ̀rí kó ti kú. ó ti kú ẹ̀ tọ̀. ó ti kú. Ah. ó ti tàn. ó ti tàn. ẹ jẹ́ kí n fi nọ́mbà mi sórí ẹ̀. ó ti. Ah, ojú ẹ̀ ṣe bákan o. ẹ ẹ bá ẹgbẹ́ mi máa ń fún ojú pọ̀ bá tí ẹ̀yin apá yín ò bá ká ni kẹrí eléyìí bó ti wà igi ìrókò ni igi ìrókò ni kèé ju kèé gbọ̀n bẹ́ẹ̀ ni èé bàjẹ́ eléyìí àyín ni wọ́n ń gbọ́ gi àyín igi àyín àyín àyín igi àyín eléyìí ah, igi ọ̀dàn lélẹ̀ igi ọ̀dàn lélẹ̀ ní ìbàjẹ́ àmówó rẹ̀ wọ́n ọ̀wọ́n ọ̀wọ́n ọ̀pọ̀ ọ̀wọ́n ọ̀pọ̀ èwo tún ni o èwo tún ni o ah, àwọn eléyìí tó bá jẹ́ pé kò sówó lọ́wọ́ yín bẹ́ẹ̀ ti wà yìí o ẹ bá jẹ́ pé kò sówó lọ́wọ́ yín eléyìí ẹyì a sì lè rọ́gbọ́n dá sí ẹ̀sà àwọn ilé yẹn lè sàwọn ilé náà gbogbo àwọn ilé náà wà ó ẹ ẹ jẹ́ ṣé bí mo fẹ́ nu pọn fún ilẹ̀ fi mọ̀ pé wọ́n da àbí ẹ̀yin lẹ́kàn owó gbéta ọ̀ da. ìrísí ẹ̀ gan ó jẹ́ kí n mọ̀ pọ́dà. ó jẹ́ kí n mọ̀ pọ́dà tó dàn ní owó lọ́pàá nǹkan ló ń bẹ lọ́wọ́ yín ni. wọ́n nìkan tí mo fẹ́ béèrè lọ́wọ́. kí ni. bí èlò lè gbà ní pàdé ṣé àyín èlò lọ́wọ́ àwọn ọ̀gá tó ní àyín gẹ́gẹ́. tẹ́yìn gbà tèmi ń gbà eh. lọ́wọ́ àwọn ọ̀gá gẹ́gẹ́ bí eh. òṣìṣẹ́ eh, ah, èmi mọ̀ pé nílẹ̀ fẹ́ sọ ah, ọ̀pọ̀ èmi ń gba ẹgbẹ̀rún méjì àti ààbò eré ẹgbẹ̀rún two thousand five ẹgbẹ̀rún méjì ààbò. two thousand five. Hmm. lóde. ẹ níyàwó mi. ah mo níyàwó mọ lọ́mọ báwo ni two five ṣe wá ń tó yín. abẹ́rẹ́ <laughs> agbẹ́lẹ́gbọ̀n àgbà ẹ̀yìn ìwọ̀n eku ni wọ́n tẹ̀ bọ́wọ́ bá ti mọ báyìí ilé yẹn ṣe lò ṣẹ́rí èèyàn gbọ́dọ̀ ṣe kọjá ara rẹ̀ béèyàn bá ti yọ owó ọbẹ̀ lẹ̀ tọ́yọ owó oúnjẹ lẹ̀ tọ́yọ owó gbálẹ̀ tọ́yọ owó àwolẹ̀ gbogbo èyí tó bá kù olùyọ̀tọ̀ máa ní ìjẹ́ ìdíjọ́ kejì ní kò jù lọ àìmọye àwọn èèyàn tó yẹ pé owó tí wọ́n ń gbà lóṣù ni ni oṣù kẹ lẹ́lòmí fi ń gba two five. ṣẹ́rí èmi tí mo ṣe wà yìí mo láti múra báyìí torí pé mo fẹ́ ṣèyàn lánàá ṣẹlẹ̀ yẹn tí bá pé mo múra jujujujuju àwọn yẹn lè máa rí bákan má ní kí n múra bẹ́ẹ̀ kó má dà wà lọ́rùn ṣé tẹ́yìn wò mí multi millionaire ni. multi multi àbí multi choice. multi millionaire mo ní owó gan. ṣé wàá rí mo fẹ́ ṣe yín lánàá. èmi ẹ fẹ́ ṣe mí lánàá bẹ́ẹ̀ tí wàá yín náà. ẹ dúpẹ́ orí mo ní kẹ́ ẹ dúpẹ́ ẹ wo ẹ má jẹun kọrọ yín dànù mo dúpẹ́ lọ́wọ́ eré mi mo dúpẹ́. mo fẹ́ kí ẹ bá mi ṣiṣẹ́ mo fẹ́ mú yín bí pa mi tẹ bá dé accept láti ṣe màá máa fún yín ní five hundred thousand olóṣooṣù. <laughs> wọ́n fẹ́ gbé mi landicap èkó gan lójú yín pé torí pé mo kọ́ lánìí mo gàn. Efe lomi ati pe àti pé wọ́n fẹ́ dá ọgbọ́n pé tọ̀ kéèmì ọwá o kéèmì ọ lọ ṣiṣẹ́ pẹ̀lú ọ kéèmì ọwá kú ọyàn ìgbà tó ti bọ́pẹ̀ mi gba ẹyìn ẹgbẹ̀rún méjì abo lójúmọ́ ni wọ́n wá padà àtọ̀dọ̀ kápẹ́tà ibú ni ó ti fi iṣẹ́ ilẹ̀ kò ṣe mi ọlọ́run má jẹ́ mọ́ta ká òsì dà kéré bú dà. ń bẹ́ẹ̀ ni ń wò mo ní màmá fún five hundred thousand every day. ẹ mo fi Ògún búra. ẹ fi Ṣàngó búra. mo fi Ṣàngó búra. pé tó bá yẹ pé bá dà mí ẹ padà wá gbaṣẹ́ tèmi ìyà yín kóògùn ọ̀pá yín. àní kí oògùn ó pa mí. kọjá ìnìkan rẹ dá wa nu ọkọ ni o. ẹ kẹ má kó bá àwọn tó kù ọkọ. ẹ ti ń sọ̀rọ̀ jù àbí kí pẹ̀lú mi ẹ̀ ṣe ni. irọ́ ẹ ẹ ẹ wo ẹ wo ẹ wo ṣẹ́ ẹ mọ tí mo ronú gbogbo ọ̀rọ̀ yín ẹ̀yin ìyá mi àbẹ̀wọ̀n a máa ní aṣọ ńlá kọ́lé yẹn láwọ máa wo aṣọ ọmọ yẹn lára máa wo bùbátẹ́ yẹn bá wo ẹ ní mo fi wo pé òótọ́ ọ̀rọ̀ lẹ máa ń bá mi sọ. Mr. Kamoda pé ẹ wà interested bí. ẹ dá ẹ wò ayé yín ò ní bàjẹ́. bẹ́ẹ̀ kò ní burú fún five hundred thousand. lóṣooṣù máa fún yín tí ò ní dín. lóṣù ẹ dákun ẹ ẹ wò ẹ ṣe nílò rè o kàmọ́ wà ń bẹ̀ ni o kàmọ́ kàmọ́ kàmọ́ òun náà àjọ ń ṣiṣẹ́ ni mm. ẹ ẹ má wá pa kankan mọ́ èmi nìkan mo lè gbé mo lè fà mo lè sọ kò sí tèmi ò lè ṣe fún yín bẹ́ẹ̀ ni ẹ má wá yẹn gangan mọ́ ó yá ẹ já lọ. ẹ má jẹ́ kó jẹ́ kíákíá bẹ́ẹ̀ ọ̀tẹ́ ìmọ̀ ṣe ni pé ẹ máa fún yín ní nọ́mbà tó dùn mí tó bá ti di àárọ̀ ọ̀la ẹ má jọdá ẹ má jọdá ẹ jẹ́ lọ dágbére fọ gà ẹ jẹ́ sọ pé mo ti rí ẹmí. ẹ ẹ bí ẹ bá sọ fún wọn pé ẹ jẹ́ kó ẹ parí iṣẹ́ ìní náà. ọ wá jọlá kò jẹ ọlá ẹ kò pé máa fún yín náà. ń bọ̀ ń bọ̀ ọ̀ya. zero zero ẹ bá ń tẹ ẹ bá ń tẹ ẹ lè má tètè ríran lójú ẹ. ẹ pè mí o. kí lè kọ yín. ayọ̀délé o mo sọ fún ọ pé pàká ò kì í jàká egungun òsì gbọ́dọ̀ jẹ wọ́wọ́ tòǹbòlò tó bá tọwọ́ bọnú ipò àkà àṣàṣì ayé pátá ló mú àṣàṣì ayé ò ní mú ọ tọ́lá àwọn ìyá mi àjẹ́ àwọn ajímọ̀jẹ̀ nǹkan tó léegun ẹyẹ sápòyò orú ọ̀rọ̀ ní màgàlè sápòyò ogun àfijàyà ni wọ́n ti wọ́n ń jà nígbà gbogbo àwọn ògbólógbò ẹyẹ ajẹ̀fún ọmọ ènìyàn mọ́ bì ajẹ̀fún tá ayé bá jẹ̀fún tán ẹ̀jẹ̀ ni wọ́n fi ń somi ayé ò ní jẹ̀fún rẹ ayé ò sì ní mẹ̀jẹ̀ rẹ ògúnlọ́ka ayé ò sì mọ̀lẹ̀ ẹ̀jẹ̀ mọ ọdún wọn kọ́ kọ́dọ̀ tí rómìnì jọ̀jọ̀ òòsàtàlágbẹ̀dẹ́ ń fobi kàn táwọn aláìmọ̀kànmọ̀kàn fojú di orí mi rẹ o orí mi rẹ jójú mi ṣe gbogbo ayé gbárùmọ̀lẹ̀ tó kù o níbo lẹ wà ká wá tẹ́ ẹ bá ń bẹ lóko mo fẹ́ kẹ́ ẹ ta sí wẹrẹ ká ẹ bá gbóhùn àwọn hmm. tẹ́ ẹ bá ń bẹ lódò mo fẹ́ kẹ́ ẹ dẹ̀yìn bọ̀ tẹ́ ẹ bá wọn bẹ ní wàlẹ̀ àṣà ọyẹ ẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wọ́ọ̀ ẹ̀rọ ẹ̀dẹ̀kẹ́ wá jẹ́ mi nípò ti tèmi wá kéèké ayé bá ti kéji ẹgbọ̀rún gbà lọ́wọ́ ẹ̀ ní òkè gẹ́rọ ti sàlẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ti wá dàṣẹ ọ̀ dàṣẹ mẹ́rù fìsàn fìsàn ọ̀ dàṣẹ mẹ́rù fìsàn fìsàn ayọ̀dẹ́lẹ̀ sọ́dọ̀ lójú pé gbogbo àwọn tó kó wá àyìn yìí gbogbo wọn ni wọn rí jẹ dáadáa. gbogbo ṣé ò sẹ́ni kankan nu wọn tó lówó o ní ṣìṣe o. gbogbo àwọn ilé pátápátá tó ń wo yìí wọ́n ti sinrin wọ́n ti sinrin ẹ̀yin iṣẹ́kíṣẹ́ láàrán wọn sọ ma pé nítorí bá náni níṣẹ́kíṣẹ́ ìsìkèsì ló kù tí ọmọ béèrè sọ ti gbọ́ léèyàn bá sì fẹ́ jogún kógún ìtàkìtàn lèèyàn ọmọ pa ṣé kan tí mo sọ yọ ọmọrú èèyàn tí mo já lónìí ọmọrú èèyàn tí mo já lónìí ẹ̀yin sórí láti wákàtí ọ̀wọ̀ yìí lọ wọ́n ti di ránṣẹ́ rẹ̀ inú ilé rẹ̀ ni wọ́n máa gbé wọ́n ti dàǹdẹ̀nú o kò sẹ́dá kan tó lè fojú rí wọn àfiwọ́ nìkan ìwà tí wọ́n lẹ́jọ́ mọ jẹ lẹ́sìn jọ mọ mu òwúrọ̀ kùtùkùtù ọba ti jí àwọn ẹbọra alákọ̀ọ́kọ́ bá mu ti yan gan ó sì tún fún òwúrọ̀ kùtùkùtù ó fi bá wọn jobi papọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ọdún kan ò lè rí wọn mẹ́jù wọ nìkan lọ sọ wá rí sẹ́kísẹ́ tó ọba ti fẹ́ rán wọn ní kọ́ rán wọn èyíkéyìí tó ọba ní kọ́ lọ gbó wá nu wọn dídẹ́rẹ́ kọ́lọ́ rẹ gbé èmi lúbúlúbú ọjọ́ ọlọ́mọ sọ bẹ́ẹ̀ sọ ti wá ọ wá ní kinní kan tó burú jù bẹ́ẹ̀ kó ronú sórúkọ tó ọba fún wọn orúkọ tó ọba fẹ́ ní kọ̀ọ̀kan nu wọn ọ gbọ́dọ̀ sí pé àpẹẹrẹ lélẹ́yìí sórí tó bá pè ní igbó tínrín àtẹ̀yí tó bá ń jẹ́nu wọ fírì àpẹẹrẹ ni mo fi fún ọ̀hún o ọ gbọ́dọ̀ pé igbó tínrín lẹ́nu wọ fírì o o sì gbọ́dọ̀ pẹ́nu wọ fírì ní igbó tínrín sọ́n gbádùn mi kó ronú sórúkọ tó fún wọn dáadáa sọ wá rí bí wọ́n ṣe wọ́n gbogbo wọn pátá wọ́n mọ tí wọ́n ti kúrò àmọ́ iye wọn ò ní sọ láti padà síbẹ̀ mọ́ èmi mọ sọ bẹ́ẹ̀ olúmọ́kì múyẹ̀ ó ti múyẹ̀ gbogbo wọn ẹ ti yókè náà ẹ bójú yókè ẹ kọ́kọ́ wojú ara yín kọ̀ọ̀kan ẹ kọjú sẹ́kẹ́ wúra yín àgùgbẹ̀yìn lẹ́ ń wò èyí tó kù tẹ́ fi mọ ìwòra yín ó ti dojú àǹjànú èmi mọ sọ bẹ́ẹ̀ yọ bàyà láyọ ọmọ tí wọ́n bí lọ́jẹ̀ tí ọ̀sà wo ẹ gbádùn mi tó ọyá gbégbà wọ́n gbégbà gbégbà gbé wa gbé má bẹ̀rù a ní ọgbà wọn méjèèjì gbé gbé má bẹ̀rù òní ògúndógúndó òní ògúndógúndó òní ògúndógúndó mo ti bá wọn jẹ yín ẹ̀rọ ṣe bẹ́ẹ̀ tiẹ̀ báwọn bùjá níbẹ̀ ìgbà adá ni fi gbọ́ mi fún mi eégún lé ń bẹ lápò ọ̀tún àwọn abọ̀rìṣàlẹ̀ ń bẹ lápò òsì wọ́n wá pa kíríbó tó sétí àwo gbogbo wọn fẹ́ jẹ́ ń jọba igúnnugún ayé òun nìkan ló gbé ẹbọba rẹ̀ kọ̀lú ọ̀run tó sì dúró tó gbé sí rẹ̀ bọ̀ igúnnugún ayé ti sàtìlẹ́yìn fún ọ àpàlàmọ̀gbó ti sàtìlẹ́yìn fún ọ ọyá sígbà wọn bẹ̀rù sí i kò gbọ́dọ̀ dànù ọyá ọ̀rá mọ́ gbé lọ nẹ́nu mọ́ gbé lọ mọ́ gbé lọ gbèsèlú gbèsènu gbèsènu ìwọ tó ti dẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ <laughs> bó ṣe yẹ kó rí náà nu ebi mo sọ fún ẹ pé oríta bíi tàwa yìí wọn ní wọn mọ débi láti fi abẹ́rẹ́ kún yẹn tí ò ní ní kókó bó ti sọ fún ọ pé wọn gbé ọdún oríta bíi láti fi èpo ẹ̀pà síbẹ̀ tí ò gbọ́dọ̀ dànù wọn mọ débi láti gbọ́dọ̀ òbúlẹ̀ báyìí tí wọ́n ti fi ń jẹun yàrá tàwa yìí ni wọ́n ń pè ní yàrá ọ̀dájú ètùtù tó kún lọ bọ́ ṣe nínú àjálẹ̀ torí láti tọ́ tí mo ti ń gún fọ́ sí òkun náà ní ọkùnrin náà ah, ah. àbí mo sá fún ológun kọ́ mọ̀ jẹ́ ẹ bá mọ̀ pé lúbúlúbú ti ń bẹ lójú ọlọ níbi ọba kùdé gangan bẹ lógun ah, ó sì fẹ́ mọ rìn ní ìdàgé ẹ bá mọ̀ pé bẹ lógun tèmi ti bẹ̀rẹ̀ ọgbàdùn mi ọgbàdùn mi ọjà gbélé padà gbélé padà. pé kánú wọn ló kọ tó o bá fẹ́ pè orúkọ ni ó sì mọ jẹ́ lọ títí láéláé. ọwọ́. èyí ẹ ṣe ọ̀gá. sórí bó ṣe dán lóhùn ọwọ́ ni ọmọ jẹ lọ títí láéláé ọ gbọ́dọ̀ pé lẹ́sẹ̀ o má pé lẹ́sẹ̀ o ò ní sorí burúkú ò ní sílò ṣé látijọ́ tí mo ti ń kó fún ọkọ̀ kún náà ni àbí mo sá fún ológun kọ́ mọ̀ jẹ́ ibà ọmọ pẹ̀lú lúbúlúbú tí ń bẹ lójú ọlọ́ àjàgbàjàgbàjàgbàjàgbà ṣòkòtò abúyagbàdà ìwọ máa rìn sólóde ní tiẹ̀ máa rìn sólóde ní tiẹ̀ lúbúlúbú tí ń bẹ lójú ọlọ́ ibi ọba kù dé gangan ibẹ̀ ni wọ́n ń pè lógun ọmọdé yìí ọmọ mi. yé mo dáràn ah ìwọ ọmọ yìí ah ogún owó lọ ṣe. ayé mi ti bàjẹ́ kí ló ń lé ẹ ọmọ kékeré ara ẹ. ẹni ah. kan tí mo ṣe bọ̀ mi ò gbádùn ẹ̀ ah. mi ò gbádùn ẹ̀ mo dáràn kí ló ń lé kí ló ń lé kiri kí ló ń lé ilé ayé asán ọmọdún mélòó ni ẹ tó fẹ́ bà tèmi jẹ́ ah. àbá yé yé mo dáràn mo ti ṣì jẹ́ mo ti ṣorí burúkú bàbá mo ti ṣì jẹ́ láyé mi ayé mi ti bàjẹ́ ó ti náwó ìfún mi. ṣe rí kẹ́ ẹ sunkún látẹ̀yìn dọ̀là kò yanjú tó wà lẹ̀. èmi rò pé ó yẹ ká ẹ béèrè pé ọ̀nà ó gángan lọ́nà àbáyọ ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí kọ́ ló kàn. kí ni solution ìṣàkóso. ṣe rí ó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ìyá yín ni òòṣà tó yẹ kẹ́ ẹ máa bọ òòṣà ayérayé tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ fún òníyá yín o iná fi máa ń sọ fún wa pé ó dáa ká tọ́jú àwọn òbí wa tó bá já sí pé ìyá burúkú lẹni tẹ́yìn náà ignore ìyá yín pé ìyá yín ò jẹ́ nǹkan kan ṣe mọ̀ pé ní tí ìyá yín ṣe fún yín yòrè ni àwọn òbí wa wọ́n pàtàkì lọ́dọ̀ wa gan tó bá ẹgbẹ́ ní ìyá rẹ̀ tó sáré fún yín pé tó báwo lọ́jọ́ ọ̀la ọmọ mi ẹ mọ̀ pé ẹ ti ya wèrè tán kẹ́ tó mọ̀ pé ìdásẹ́ nǹkan tí mo ṣe yìí ò dáa má fòbí rẹ̀ ṣeré náà fi máa ń sọ fún wa bẹ́ẹ̀ ṣe rí ẹ̀wọ̀ òrè o òrè o ṣẹ́rí ń tẹ̀sẹ̀ ni wípé gbogbo nǹkan pátá tẹ́ ẹ fògùn owó náà kó jọ kódà kílẹ̀ ọ̀hún tóbi ju kínú lọ ẹ gbọ́dọ̀ débẹ̀ mọ́ láyé kódà ẹ gbọ́dọ̀ fojú kàn mọ́ ṣàwárí gbogbo ń tẹ́ ẹ bá fowó náà rà aṣọ ni bàtà ni gbogbo ń tẹ́ ẹ fowó náà ṣe láyé ẹ gbọ́dọ̀ fílẹ̀ ni o ẹjẹ ó dẹni àná pátápátá kìí ṣẹyìn lẹ ní mọ ó ti di tẹlẹ ẹ gbọ́dọ̀ tá ẹ gbọ́dọ̀ dé fisílítì ẹ mọ rárá ẹ wo kódà irun gbọn yín tẹ ẹ ti mọ pé mi tó lè dé irun gbọn tẹ tó wà lápọn yìí tó bá já sí pé inú owó náà lẹ ti lọ ṣéèfù ẹ tẹ ẹ ti tẹ ẹ ti ná nínú ẹ tẹ fi ṣe irun gbọn yín ẹ wo ẹ yá tètè lọ fa àdànù bó jẹ́ ìwọ̀n orí kódà gun ọwọ́ yín tó bá já sí pé inú owó náà ní iṣẹ́ ẹ ẹ wo ẹ lọ ẹ kẹ́ yọ ọ́ dànù gbogbo tẹ́ ẹ bá fowó náà ṣe pátá ẹ gbọ́dọ̀ á mú owó náà kẹ́ ẹ tún fi fa rògbà ẹ lọ tọrọ bára fi kẹ́ lọ fi fa ni o ẹ fi fa ni ẹ gbọ́dọ̀ múnú owó náà o gbogbo tẹ́ ẹ bá wá ní pátá ẹ má débẹ̀ mọ́ ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe fáìn tó iṣẹ́ mọ̀ pé ẹ̀dùn orí ẹ̀dùn wò dáadáa tó bá jẹ́ pé inú owó náà lẹ ti mú un tẹ́ ẹ̀ ra kírìmù tẹ́ ẹ̀ ń dán tẹ́ ẹ̀ dùn wò tẹ́ ẹ̀ ń jẹ tó dáa tó dáa nú ẹ̀ ẹ lọ bí tí ẹ̀tẹ̀ wà kẹ́ ẹ lọ wọ̀wọ́ ẹ gbọ́dọ̀ nánú owó yẹn mọ kẹrì tọjú ara ẹ gbọ́dọ̀ tó já kó tó bá já kó ló jẹ fáyìn sẹ ẹ lọ disfáyìn yín mi n fẹ́ mọ bóyìnbó náà ṣe jẹ ẹ lọ ẹ má fáyìn mọ rárá kẹ kán rí yín kán wò pé kí ló ṣe yín. kò ṣe gbà ní eré ayé eré asọ ni. òfò lórí òfò. ẹ̀yin ò mọ̀ pé kẹ́ ẹ tó dáyé ńlá ayé ti ń bẹ tẹ bá tún wá dénú ayé ẹ tún máa ṣayé tó bá tún wá di táìmù kan wọn á ní lágbájá dà ó ti kú ò láyé ṣe wá nílé ayé àmọ́ léèléèlé àníbá ayé bó ṣe jẹ́nu ẹ̀yin wá rò bóyá àwọn òbí yín tẹ́ bá láyé táwọn òní lárí tàn tí ìjẹ́ ìyẹn rò bóyá àgbọ̀n nú ayé tẹ́ ẹ̀ bá ṣe gbogbo nǹkan tí mo sọ yẹn ẹ̀ kàn máa gbọ́ gbogbo bí tẹ́ ti ní ìdè aláàlá má jẹ́ ya wèrè débẹ̀ mọ́ àmì àmì definitely a máa lélé ayé àníbá ayé tàbí tó wọnú kò tó bá ti ah. máa lélé ayé kílẹ̀ wá ń wá. èrè ah. ayé èrè asọ. Ah. ìyá wa ṣé nǹkan ló ra aṣọ ọmọ yìí fún yín. tó bá jò nínú owó yẹn ẹ̀yin náà mọ̀ wọ̀ délé o. owó ìtura wo. Oh. ẹ lọ dáná. yeah. ṣe ti ilẹ̀ ló ń gbé nànà nǹkan tí ó ṣẹlẹ̀ àfi kí n lówó. àkì kama kekere mama kékeré má máa dẹ́tẹ̀ ṣùgbọ́n rántí wípé ọmọ tó ní màmá ń wò ní sùn. òun gangan kò ní fojú kò rún àlọ́mọ tó ní màmá kò ní sùn wọn wọn ra òun gangan kò ní fojú korun torí pé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mo ní ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí. bẹ́ẹ̀ni tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ni yóò gbọ́dọ̀ mi yóò. ti balókun ara orókun ara òrẹ́dìyẹ èyíyá mo ní ẹdìyẹ ti balókun ara orókun ara òrẹ́dìyẹ.